now. Bàbá mi nínú Olúwa. My father in the Lord. Wọ́n fẹ́ ṣí ìpàdé náà. Wants to open the program. Kí ìpàdé náà kó lè tẹ̀síwájú. So that the program can progress. Lórí ẹsẹ̀ wa ẹ jẹ́ ká máa pàtẹ́wọ́. On our feet let us. When I invite to the podium Prophet M.I. Ọlágunjú. Amen. Ẹ káàárọ̀ lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà. Good morning. Ọkàn rọ àwọn èèyàn wa ti ń bẹ lórí àpáta ṣe rí ẹlòmíà ní bàbá ọlágójú gbogbo nǹkan ọ̀fẹ́ ọ̀fẹ́ mò ń gba àwọn àdúrà kan mo sì mọ̀ pé yọ gbà lágbàáyé ẹ sàmì ni. I want to encourage all our brethren because you might think silent prayer mi ni mo ń sọ fún yín yẹn. daddy always wants free free free things. nígbà tí covid nineteen dé nígbà covid nineteen dé. when covid nineteen came in. èmi ò gbọ́ pé àwọn orílẹ̀-èdè kan ń gbowó lọ́wọ́ nàìjíríà. daddy didn't know that some nations were collecting money ee eh o ṣùgbọ́n nàìjíríà ń gbowó lọ́wọ́ àwọn amẹ́ríkà àwọn un abẹ́ẹ̀kọ́ wọ́n ń fi ń tọpẹ́ àwọn ń kú lọ́nà wọ́n sì ń dáwó lẹ̀ àbí ni àwọn tí sì ń dáwó lẹ̀ yóò gbẹ wọ́n tún ń tóbi sí ni mo wá rí i pé ọwọ́ afúnni òkè ní ń gbé ìyẹn nọ́mbà wa o mo ora billy graham àwọn wo ló ń wá sórílẹ̀-èdè ẹ máa bá mi kà wọ́n Billy Graham tó tún kẹ́nìkan eh? Rambonki God bless you mẹ́tẹ̀ẹ̀ta mo máa ń lọ kọ́nfẹ́rẹ́nsì wọn ẹ máa rí táwọn èèyàn máa máa du ìwé ọ̀fẹ́ ni kọ́nfẹ́rẹ́nsì wọn míì ọ̀fẹ́ ni máa kàn wá jókòó ọkọ̀ ní àwọ̀ wá owó wọn èkó gbogbo nǹkan ìwá wọn ò ní béèrè nǹkan kan tẹ wá rí owó tí wọn offering box offering kí ni bá gbà ní kúṣẹ́ẹ̀dì àwọn pásítọ̀ wa ni ó máa jà sí ẹgbẹ̀lẹ́ ti rẹ́ni tí ó yóńdè tí ó yóńdè pé eh, eléyìí tó kàn mí kọ́ ni eléyìí máa kọ́ wá wá jókòó lu wa ṣe béèyàn làwọn eléyìí ìwọ ló kírètì wọn ràn mí lọ́wọ́ kọ́nfẹ́rẹ́nsì ọ̀sàdédé wa o olúwa ràn mí lọ́wọ́ mo fẹ́ máa gbé kọ́nfẹ́rẹ́nsì káàkiri ní bùlàkì èmi ètí ìgbọ́ pé bùlàkì lọ́ọ̀bì kan tí ì ṣe torí owó àfowósá. we need to emulate the uh, Americans so, or people out of this Nigeria. táwọn yẹn bá lè ṣe yẹn ẹ máa gbọ́ ìwé ńláńlá wọn á ní free abẹ́kọ̀ àwọn èèyàn yọ free kú òǹbẹ́. yóò ní wọn gbọ́. òwò àfún títà. not for sale. eléyìí ò wà fún títà. wọ́n á yọ first wọ́n á yà bẹ̀yẹ kú. wọ́n á tà ń gbà á. Ah! Ah, bá a sì ṣe ń lépa náà láàdé bí tó yẹ ká dé. Nigerians want free free faith. sọ Let's tell God. Sọ fọlọ́run. Let's tell God, brother. Ràn mí lọ́wọ́ láti jẹ́ agbátẹrù láyé. God help me to sponsor program in life. Bó o ṣe ń pèsè fún ẹja inú omi. The way you provide. Tó ń pèsè fún ẹranko inú gbó. Tó ń pèsè fún ẹyẹ ojú ọ̀run dá ọwọ́ rẹ̀ lé mi. the way you provide for fishes. mo fẹ́ máa pèsè fáì àwọn èèyàn ni. the way you provide for birds in the air. mi ìfẹ́ nǹkan ọ̀fẹ́ mọ́ láyé. I don't want to be tested for free ah, things again. bàbá wa tí wọ́n sọ̀rọ̀ tán lónìí wọn ni wọ́n fẹ́ wà ní kíchìn àwọn kíchìn agbára ọlọ́run gbani nísàlẹ̀ ń bẹ̀ ẹ wá wo èròǹgbò ti jẹ́ ọ̀fẹ́. Our elderly pastor that has spoken before now, you need to see them in the kitchen. Ẹ wá gbóúnjẹ lọ́fẹ̀ẹ́. And see the crowd people struggling for food. Ọ̀sẹ̀ yìí sọ̀fẹ́ o. Free free free things. Ọ̀ra kìí ṣe torí tèmi ká lè ṣe conference mi ní àwọn èèyàn gan béèrè fún conference lẹ́ẹ̀mejì lọ́dún àìtí ìlágbára rẹ̀ ni pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ẹbí wọn léèrè wọn sọ lójú wọn gbogbo ohun tí ẹ ń gbogbo ohun tẹ̀ ń ra ìpápátá ọ̀n bank tọ́ba tó ti di july wọn á wá béèrè fún pẹ̀lú orí ọ̀fẹ́ máa sì fún wọn láì yọ kọ́bọ̀ ńbẹ̀ wọn á fi báǹkì church tọ́ba ti di july wọ́n á bẹ̀rẹ̀ sí bàbá owó àwọn wọ́n á withdraw ẹ̀ fún wọn wọ́n á tún fi prepare twenty twenty two so èmi ò lè dá wọn lọ́wọ́ kọ́ wọ́n mọ̀ pé láìpẹ́ láì jìnnà àwọn gan ni wọ́n máa gbé ẹ bá ti ń débi là á máa fún yín lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ìyẹn ni pé ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ ti benefit tẹ́ ẹ ti so gbogbo ó lè rà fún èèyàn mẹ́rin márùn-ún ṣé yorùbá yẹn yí abáhùn á lè rà fún èèyàn mẹ́rin márùn-ún ọ̀rẹ́ mi ṣé ò náwó tè ra ni kọ́ ra ó rí tí ọlọ́run yóò fi ṣe fún ọ ẹ kú ọdún twenty twenty one ọdún ayọ̀ ni ó jẹ́ ìpàdé yìí máa jẹ́ ìpàdé ògo ìgbà síbítù tún bẹ̀rẹ̀ wọ́n tún fẹ́ sọ́dọ̀fẹ́ nígbà tí wọ́n jẹ owó bíi ẹjẹ́ ń pé bíi seven million tí wọ́n fẹ́ rówó san fún dókítà mọ́ mo yọwọ́ kúrò lọ́sítù ráúráúráú ni torí èmi mọ̀ ń rọ owó yẹn san èmi mọ̀ ọ̀rọ̀ owó yẹn san àwọn èèyàn wá rí i pé yes bàbá yìí ní sanwó hospital ah kò sí problem èmi náà yà á yọwọ́ fódà ọmọ mi ò lọ hospital ìyàwó mi ò lọ anybody eh, ẹlòmíà kan wá ìwé kankan á ní bàbá ọlágójú ló kàn filẹ̀ ara ọmọ àwọn ọ̀yà kọ́ńtírì tiẹ̀ àwọn yòówù níwẹ̀yìn láti ìgbà yẹn máa sọ tẹ́ ẹ bá rí original card mi tẹ́ ẹ bá ti tẹ́ ẹ bá ti treat èèyàn ẹ̀yin ni kẹ́ ẹ dáwó láàrin ẹ̀yin doctor àti matron gbogbo so aláìkí nǹkan ọ̀fẹ́ orílẹ̀-èdè áfíríkà like nǹkan ọ̀fẹ́ eh? ohun tó jẹ́ á máa wà lẹ́yìn nìyẹn gbogbo problem wa nìyẹn láti fi nǹkan lẹ̀ fún yàn lọ́fẹ̀ẹ́ pé ọ̀dà o mo gbé eléyìí mo gbé eléyìí mo láìkí bàbá Enoch Adéjàre yà try your best bàbá dáradára ẹ bá ń pàtẹ́wọ́ ńlá fún Jésù amen ẹ wo conference yẹn wọ́n dá restaurant sílẹ̀ káàkiri káàkiri tẹ́ ẹ bá wọ bí ìlú lẹ́ máa ń san ẹ dáhùn èyí tí ìjẹ́njẹ wọn lọ́fẹ̀ẹ́ rí ẹ ẹ̀yin wo lẹ ti lọ ọbẹ̀ rí èló lẹ máa ń san sà mà ọ̀fẹ́ ni wọ́n ń gbowó wọ́n kì í gbowó ọ̀sítù wọn tí ọ̀sítù wọn bá pọ̀ nàìjíríà ọlọ́run gbọ́ kò ní sẹ́ni tí ó sanwó mọ́ bọ̀tí kíní kan mọ̀kànrí ẹni bá gba ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run tún gbéga kí ló yẹ kó ṣe sí yẹn kọ́ padà kó náà jẹ backup kò sí alájẹrun nàìjíríà tí n bá ń padà bọ̀ ọlọ́run ní jẹ́ kí n padà sílùú yìí mọ́ láéláé ayé tuntun àtọ̀run tuntun ń kọ́ south africa ti ọlọ́run ọ̀la africa ẹ jẹ́ ká ronú ẹ wo bí us ṣe tóbi tó yẹn bó ṣe tóbi tó yẹn wọ́n ń san ìdá mẹ́wàá wọn fún un. Israeli dàárọ̀ bẹ́ẹ̀ ní London bẹ́ẹ̀ Britain wọ́n ń ṣe pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ẹjẹ́ á ní lọ́kàn gbé mi dìde fún ìyìn rere mo fẹ́ jẹ́ backup àwọn kan ní bẹ́ẹ̀ ń backup bàbá bàbá o àwọn mi àkà lọ wọ hospital wọn á wo ohun tó ti dàgbà ń bẹ̀ tàbí ó ti pẹ́ wọn á sì pààrọ̀ ẹ̀ pátápátá tí wọn bá báyẹ̀ lọ́sítù tí ń rọbí lọ́wọ́ á ní kí ló tí wọn ò tètè dá lóhùn owó ni wọn á san ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì ọlọ́ngbọ́ ẹni tó lówó lọ́tún lè sọ fún yín pé òun ò lówó lọ́wọ́ ẹ bá òun kó owó tí wọ́n ṣe yín rere mo sì wá rí i pé bí bàbá yẹn ṣe ń ṣètò kí ni ń ṣe ó ń fẹ́ sí ní chọ́ọ̀chì kan bẹ lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ bá gbé wèrè débẹ̀ wọ́n kọ́kọ́ gbowó ìjọ kan pẹ̀lú orí ọ̀fẹ́ one thousand bí ọba tí jù bẹ́ẹ̀ lọ ní ìsìn máa lọ bá alákòóso bẹ̀mú ni à wọ́n ra wèrè láì dààmú ọ̀rẹ́ mi wèrè fáwọn ọmọ rẹ̀ wọ́n èé ṣe é ah, wọ́n á gbẹ̀yànjú sí kílẹ̀gbẹ́ wa bí a sàn ah, tó bá jẹ́ wèrè la bá ń gbowó lọ́wọ́ ẹ̀ níjọ yìí ọlọ́run á ti lówó tó bá aláìsàn àwọn kánsà àwọn oní stroke àwọn gbogbo ẹ̀ la bá wo ilé agbára wa kan wà kò sí tí wọn kọ́ mi tó bá iráyè dé ilé àánú wọn nílé agbára yẹn ní kò ń bẹ̀ tó fi débẹ̀ tí ọ ẹnìyàn ọba sàn bàbá màmá tẹ̀yìn ọba san àkókò ẹ̀ ló tó ara wọn tó ní kí n tilẹ̀kùn bẹ̀ ẹni tí ọba wọ bẹ̀ oníye tí ọmọ san mo nítorí kíni bọ́lọ̀wọ̀n ọba tó yàn ránṣẹ́ kọ́ lọ dáko kó ṣiṣẹ́ àgbẹ̀ kó sin ewúrẹ́ kó kó lọ ọjà ọ̀fẹ́ lọ́gbọ́dọ̀ pọ̀jù nù yìn rere ṣùgbọ́n àwọn alájẹrun kò jẹ́ káwọn tí wọ́n fẹ́ ṣe lè ṣe é ẹlòmíì nú àwọn ikọ̀ àtìríjú ọdún mẹ́ta àtààbọ̀ á ṣègbéyàwó fẹ́lòmíì á so gbogbo tó bá tún ń lọ yóò kọlu iṣẹ́ ìránṣẹ́ gbàá yóò sì lọ àìsàn ló gbé wá o tẹ gba sí olúwa o ẹlòmíì àtúndé ta tó lọ máa sọsọkúsọ bàbá ọlágúnjú wo ni bó àmọ́ bó ti ń ṣe ó ní ọdún mẹ́ta ló lábẹ́ wa o ìkan tiẹ̀ ń bẹ olóhùn atú lé lórí ẹni ó máa sọ kan ṣòkòtò kan ẹ̀wù kan ó ní iye ọdún mẹ́ta kó tó gba sí olúwa tọ́ ẹ pé inú ilé mi ní ti ń jẹ ní ti ń mu ní ti ń ná ńgbà ọlọ tán ó sì wàá lẹ pósítà sí ṣọ́ọ̀ṣì ó ní ẹ máa ọlọ́run ò sí lọ́dọ̀ ọkùnrin mọ́ o ẹ máa tẹ̀lé mi ká lọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí ó rà sọ wọ o ṣùgbọ́n kò sí bàtà lẹ́sẹ̀ rẹ̀ má wulẹ̀ gbé èèyàn sí pé ntẹ́yàn bá gbìn ni ó kà á torí ẹ̀ la fi mú kọ́nfẹ́ǹsì wáyé béèyàn bá gbarú àdúrà ọ̀sẹ̀ tó lọ tí ọ̀gbọ́rú eléyìí tí ọ̀gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹjọ́ ẹ̀sọ́ ọkàn wà bí kò pé kéèyàn má rí ìyanu tí ìyanu bá wà tí ò bá stay long ẹjọ́ kí ni à ń pè yẹn ẹni ó ti jẹran rí ẹni tó ti mọ bọ̀kọ̀tọ̀ kò ní padà wá ja àsẹ́mọ́ ogun kọ́mọ́dé bá ń jẹ àsámọ́ egun la fi gbé ìpàdé ìkalẹ̀ lọ́sẹ̀ méjì kọ́rọ́run o tí n bá ti ń kó òǹbí lọ́jọ́ sátọ̀dé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́ṣẹ mo máa wà ń bẹ̀ ó tún dọ̀sẹ̀ kan gbáko ọ̀sán àtòru ni sọ́wọ́ àrọ̀rùn ni ọ̀sẹ̀ mẹ́ta ní December ọ̀sẹ̀ mẹ́ta ní kíni o ní àkókò mi kìí ṣe ń tọrọrùn tí ìbá ṣe pọ́lọ́ ń bá ara yàn sọ àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kọ́nfẹ́rẹ́nsì yìí bò tiẹ̀ sí láàrin akọ́mẹtì ẹ̀ máa ronú tó ṣe fún lọ́dọọdún tó fi gbé lárugẹ ó lè pè wọ́n wá sọ nọ́mbà tẹ́ ẹ lè pè kí mo lè ṣe fún kọ́nfẹ́rẹ́nsì lọ́dún yìí kí mo lè ṣe fún conference lọ́dún yìí kí mo kò sí ẹlòmíín ní ìsìn ti gbọ̀rọ̀ ẹ̀gẹ̀jìgẹ̀ ẹ̀ẹ̀kan náà lọ wá ẹ̀ẹ̀kan lọ wá lẹ́ẹ̀kan tó sì wá yẹn ọlọ́run ràn lọ́wọ́ ọlọ́run gbéga ọlọ́run sọ ńlá kọ̀ọ̀rán tí ọlọ́run ti sọ ńlá mọ́ ẹ̀ẹ̀kan lẹ́lòmíín ò fara kan sẹ́yìn náà sẹ́yìn á sì dìde á máa lọ á máa lọ bàbá mi ìdá mẹ́wàá mi rè ọ̀dọ̀ yín mo dé o táyé mi fi dá o ọ̀dọ̀ yín mo dé tíṣẹ́ ìránṣẹ́ mi dìde àwọn yẹn wà o ṣùgbọ́n kọ́nfẹ́rẹ́nsì gan gbọ́dọ̀ jẹ́ wa àwọn èèyàn ń lọ́nú òkùnkùn lẹ́gbẹ́ lẹ́gbẹ́ wọ́n ń yalé aláwo wọ́n lọ gbàgbára òkùnkùn láti ṣiṣẹ́ ọlọ́run torí pé wọ́n ń fẹ́ kí ni o wọ́n ń fẹ́ mírèkù bẹ́ẹ̀ sì ni tí Jésù sọ fáwọn ọmọ ẹ̀yìn tí ọlọ́run sọ fáwọn ọmọ Ísírẹ́lì ẹni tí ó bá tẹ̀lé inú ìyìn Jésù kò lè ṣàṣeyọrí ẹ̀rí pé ń bọ̀ dé ẹ́sódù orí ogún ọbẹ̀ sì sọ̀rọ̀ fún wọn ìwọ kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú abẹ́ẹ̀kọ́ ọbẹ̀ sì kà lọ títí títí tè dé òfin méjìlá òfin méjìlá yẹn ti tó ńgbà tí Jésù wá dé ó wá sọ di ó wá sọ di mélòó méjì péré méjì abẹ́ rẹ̀ ló sún gbogbo ẹ̀ sí fẹ́ràn ọlọ́run rẹ tọkàntọkàn tẹ̀mítẹ̀mí àti ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bíi òfin òfin mẹ́wàá ó padà di méjì péré ọlọ́run nu ọlọ́run nìyẹn ẹ bá fẹ́ràn ọmọnìkejì ṣé yọ pa lára èé o ẹ bá fẹ́ràn ọlọ́run ṣé yọ yà kúrò lọ́dọ̀ ọlọ́run ṣé yọ lọ sóògùn ṣé yọ kúrọ́ ṣé yọ hùwà jìbìtì so àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tí a ìkìlọ̀ ní tọdún only God tí yẹn bá ti kú lábẹ́ only God kí lọ́dà ó ti dìdàkudà so àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹ káàbọ̀ o sí ìpàdé yìí ọwọ́ àtijọ́ wà tó ju ti àtijọ́ lọ ọlọ́run ti sọ̀kalẹ̀ ju ti àtijọ́ lọ bá a ṣe rìn bá a ṣe gbé gbogbo ìpàdé ọlọ́run máa kọ́ wa kì í ṣe nìkan kọ̀sọ́ gàmbí kọ̀sọ́ mọṣẹ́ o ìwọ wá sórí òkè ọlágójú wá sórí òkè gbogbo wa lájọ lórí òkè àánú kù gbọ́n tí ọlọ́run ó ṣe kí ni tí ó ṣe èmi sì máa ju ti yẹn lọ ẹnu ẹ̀ lájọ wa sọ ọmọ yẹ èèyàn tí ń bọ̀ ní ìsìn ẹ ń gbọ́ sọ ọmọ yẹ èèyàn tí ń bọ̀ ọdẹ ìlú lọ fẹ́ bá wa san pé bàbá ẹ gbà o àárọ̀ ìmọ̀ fún wọn everybody tí ń bọ̀ o ẹ jẹ́ kọjá yẹ báyìí lẹ́ fún wọn o yẹ báyìí lẹ́ ṣe o everything ṣé wọ̀ wá bá mi pé ẹjọ́ àwọn tútọ̀ gbogbo àtọ́ wá lọ́sẹ̀ ìtọ́lọ́ ìpápátá títí olórin tẹ́ ẹ gbádùn àpò ara mi mo ti fún wọn lówó nígbà mo lọ béèrè lọ́wọ́ àwọn aláṣẹ wọn ní sẹ́yìn táwọn làwọn pè ẹ̀yẹ lẹ pè wọ́n àwọn ò pè wọ́n ẹ mówó lọ́pọ̀ ara yín mo sì dúpẹ́ ara ò ní mí mo fún wọn èyí o so ọlọ́run máa máa bless ẹ tó bá ti ń ṣe ní chọ́ọ̀chì yín àwọn aláìní ni o kó mọ́ra jù tí iná bá ti dé ni ó máa gbé wọn dìde àwọn ni ò lè lọ lọ́dọ̀ rẹ o so rólówó tó ní ọ wá ní kòtòǹfìyà ẹnìkan ló gbàdúrà fún tó bá ọfẹ́ lù ọ ni tó bá ti lù ọ tán yóò sọ ọ́ nù ni ṣùgbọ́n àwọn tó gbé dìde fúnra rẹ̀ tó gbàdúrà fún tí wọ́n dolówó jẹ́ wọn lọ kí mo ní ọjọ́ wọn ó ṣe sọ fún bàbá ọlá pé bàbá Ọlágúnjú sọ pé ẹ jẹ́ wọn lọ ẹ ò sọ bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ yẹn lọ́lọ́run ọ̀rọ̀ pò ọgọ́rùn-ún fún ọ nígbà tí ọba ẹ padà ní ọba máa wọ kásùkásù kásùkásù ọ̀tán ọ̀tán àbí ọ̀tán tọ́ba sì ní ẹ o dáadé wa o mọ́mí wa o ẹ kú ọjọ́ mẹ́ta o ntàbítà mi o ti sùn lọ. ọ̀kàrè ọ̀kàrè ọ̀kàrè so <laughs> amen so tọ́ ọba ti ọba ti dé yọ àwọn kan lọ́ngbà àwọn bá dé wọn ní bàbá ọlágójú àwọn tó padà dé mà ní ẹ̀ káàbọ̀ o àyè gbẹni gbogbo kí mo láyè gbà rìn lọ torí ẹlòmíà ni sọlágójú dé ìtẹ́lẹ̀ yìí ó dé ìtẹ́lẹ̀ yìí ìdè kan ò sí ìdè ni ẹ ń pè ní ọlọ́run bí ìwọ bá fẹ́ tó o sì gbọ́ràn yẹ́ẹ́ o ìdè kanu képe mi n ó sì dá ọ lóhùn tọ́ ọ bá képe ńkọ́ sọlọ ń jẹ̀bi ẹ so ìdèlà nù dèlà wà nù Kristi ẹnikẹ́ni téèyàn bá sọ̀rọ̀ ẹ̀ fún ni à ń pè ní ẹrú béèyàn bá ti sọ̀rọ̀ ẹ̀ fún Ọlọ́run ta ni ó sọ̀rọ̀ ẹ̀ lẹ̀ fún Èṣù ni ó sọ̀rọ̀ ẹ̀ lẹ̀ fún o lè fẹ́ jayé bí ayé ṣe ń jayé yẹn kó o tún lọ́ọ́ jẹ ọ̀run bẹ́ẹ̀ rárá o rárá rárá ìkàlò fi ilẹ̀ ọmọ ọlọ́run lóhun gbogbo ní ìwọ̀n tán so ẹ má gbàgbé tí mo fi ń sọ̀rọ̀ conference máa gbé ọ lọ́dún yìí iṣẹ́ ìránṣẹ́ rẹ máa dìde àánú máa farahàn ká lè mọ̀ ju bí a ṣe mọ̀ tẹ́lẹ̀ lọ la wá síbí so àwọn ọ̀rọ̀ ọlọ́run ń bẹ nígboro tí wọ́n ń sọ ṣùgbọ́n bíbélì wípé ẹ bá ń kàwé Timothy tí mo ní ẹ̀ka lánàá yẹn ń táwọn èèyàn ń tẹ̀lé lákòókò Timothy orí kejì yìí sorry ẹ bá mi wá kíní mi orí Timothy kejì orí kẹrin láti ẹsẹ̀ ìkíní ẹsẹ̀ ìkejì ìkẹta títí dé ìkẹrin wàásù ọ̀rọ̀ náà ah, ẹ̀yin o àtàkùn tí kò wọ̀ báni wí ṣe ìtọ́ni gbani níyànjú eh, àti ẹ̀kọ́ gbogbo dúró bá kí nìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ìgbà ti dé kìí ṣègbà yóò dé mọ́ ìgbà ti dé tí àwọn èèyàn ò ní lè gba ẹ̀kọ́ tó yè kooro mọ́ ọ̀yà. bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbọ́. sepere pẹ̀lẹ́ ohun gbogbo aha aha bẹ́ẹ̀ kókó fi ni pé àwọn èèyàn ó fún ara wọn ó ibì kan jẹ wà ó ní wọn kọkọọkọ wọn ò ní dí ojú pípé wọn ò ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ bá lè dé stage kan ṣé ẹ mọ̀ pé iye àwa tá a wà nù wọn ò lè ó ṣeéṣe kọ́ wọ́n jẹ́ iye wa lápadà mọ́ eléyìí ti le jù ṣé wọn ò sọ fún Jésù bẹ́ẹ̀ ẹ̀ dání ee o wọn lẹ́kọ̀ọ́ eléyìí ti le jù ọjà ta ló lè gbọ́ àwa ń lọ ṣé wọ́n lọ àbí wọ́n lọ ẹ̀yin tẹ́ wá mọ̀ pé Jésù ọ̀sọ́ọ̀tì ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù amen sọfẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ pé láàrin one twenty ratio wo la fi lé ìyẹn ni pé ọlọ́run kàn jẹ́ ó lé ọjọ́ kan tá a bá fẹ́ yọ ìdá mẹ́wàá one twenty mélòó ni twelve sọ wá pé twelve ẹ eleven lásán lọ́sàṣeyọrí eleven yẹn ló jẹ́ ọkàn ọ̀ lónìí paruparu ò lè mú kíyìn rere tẹ̀síwájú sórí tó o bá fẹ́ yóǹdì sí olúwa kíákíá ìwọ gba òtítọ́ mú kó o gbámú bọ́lọ̀ ń ṣe fẹ́ kó o gbámú wàá máa fáwọn èèyàn ní wọ́n á máa lo ẹ̀mí tí ń bẹ nù rẹ kọ́ máa lò fáwọn èèyàn wọ́n á máa yadé wọ́n á máa rí yanu wọ́n á máa rógo ọlọ́run ṣùgbọ́n chọ́ọ̀chì yẹn ìjọ ọba ti kú ni chọ́ọ̀chì yẹn kú ìjọ ọba ṣe kíni ni ṣọ́ọ̀ṣì yẹn ṣe kíni ló kú èkejì ẹlòmíì tọ́lọ́run bá fẹ́ fìyà jẹ nígbà tó bá ṣe ṣe ṣe tó lù síwájú tó lù sẹ́yìn nígbà ọba ya ojú ẹ̀ ni ẹ̀mí ti ń bẹ nínú ṣọ́ọ̀ṣì yẹn yóò gbéra ọ̀nlọ bòmí ti ẹ̀ nìyẹn àwọn ọ̀fẹ́ ọ̀pọ̀tọ̀ ẹyọ ẹnìkan ṣoṣo lọ́dá rìdíìmù dùn lónìí àṣírí kan mo fẹ́ sọ fún un ó ní bàbá Enoch Adéjàre tí wọn ọba jẹ́ òfin pẹ̀lẹ́ gbé lẹ́nẹ̀ tọ́lọ́run ràn lọ́wọ́ tí a bá wọn sọ ọ̀tán ìgbà náà lẹ́mọ̀ pé sí èsì ọjà sẹlẹ̀síà ò ṣe kínni wọn ọjà kérúbà ń ṣera fún wọn ò ṣe kínni àá mọ̀ pé wàhálà wà jí ò pọ̀ ní GO mountain of fire ah láwa sọ deeper life èmi fẹ́ lè pé GO bẹ̀yìn ò níye ọlọ́run jẹ́ kẹ́mi àwọn bàbá yẹn gùn ẹ̀ sàmì ni níbi èmi náà rà dálẹ̀ GO pọ̀ lọ rẹpẹtẹ kó ń bẹ́ẹ̀ kò jáwọ́ ṣe bá a ti fẹ́ ṣe ẹ̀mí gígùn onímú ọlọ́run dúró títí láéláé so àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹ jà farabalẹ̀ ẹ bá ń agolo ẹ ń sàánú àwọn ẹ bàbá ọlágúnjú ni wọn máa bọ̀ wá gbọ́ ọ̀fẹ́ ọ̀rọ̀ ó lè jẹ́ àwọn tó bá gbẹ́kọ́ náà láyé rẹ̀ ọ̀dà tí wọ́n máa fìnánsì wa lọ́la tó bá wá tí ọba á lówó lọ tí òṣò èmi ò lówó ti ń fún ọ iye mọ̀nà fún kọ́nfẹ́rẹ́nsì yìí kó tó dà àkókò yìí ilé táwọn èèyàn ọlọ́run gbogbo ẹ̀ everything ti bá ní calculate bẹ́ẹ̀ ni tó bá mọ̀ wọ́n. Please, brethren, what daddy is trying to tell us in a nutshell. is that during the time COVID-19 came in, he never knew that some Nigerians were making money through that. Let us take for examples. During the time that uh, eh, uh, eh, TB Osborne and uh, uh, Area Bumpy, whenever they come for revival in Nigeria, they will make money They will call, they will call up people to, to, to come and donate money. All this money, they will give it out. And it is so funny that it's some of our pastors that will be struggling to even take the money away. These people that came for the revival, they won't take any penny away. What that is trying to tell us, Lord, is that we shouldn't be too satisfied of all every free things, all free things that comes our way. That is not good. We should be striving to pray that God should make us a pillar that supports the gospel at any time, at any day. Daddy make reference to the uh, to the time that the new set of uh, our part-time people when they came in uh, to come and register for their course He told us that the form is free. They didn't pay any cobble. Even though when some get to part two, they will find it difficult to continue because of some little, little things. It shouldn't be because it can't be shouldering everything. Look at the hospital that he has just planted here. Some are even expecting daddy to come and be financing most of the things. And he warned them, strictly, if you don't receive my personal card, that this is from me, you shouldn't treat anybody for free. Even when he was coming this morning, his family, They were disturbing me that, Daddy, you need to give us money for our vest, Which means he took care of his own family too. We should try and pay for our own bill. He said some of our pastors should go to the field now because so many of our brethren are there enjoying themselves. Paraventure because some did not have money to register or to buy vest. And he said, let them come, come and receive lecture for free, just that they won't have the privilege to eat free and take the prophet neither the vest. Daddy gave kudos to that uh, eh, Daddy Adeboye. The way he's running his ministerial assignment, that that is very good and I should keep on like that. If only many pastors, many uh, founders who emulate that fast, that churches will be greater in life. And Daddy also mentioned that uh, as, uh, as we are gathering here, if there, is a, if there are any churches that are, people need to pay for money before they can heal the sick, that there are some churches, it's so funny, to heal the mad people there, they will pay money. That that is bad. It shouldn't be. But all the summary put together, what that is trying to tell us is that everything shouldn't be free. We should pray to God that God should make us people that will be sponsoring gospel work. Adara dára fún wa. Ìyá wa ará àánú gbà. Ọdún ṣe lógo rẹ o. Ọ sàmì dáadáa. Amen. So ẹ bá wa laago. Ṣé ẹ ti laago lọ? Ẹ lọ pa àwọn èèyàn tí àwọn èèyàn ń bẹ́nu gbogbo. Ah, ẹ bá la owó láì wọlé wọ́n ti lọ bí àdúrà ọlọ́run lágúnjọ́ sàdáhàn ló wọ́n bá ní pè án wá wọ́n wá jókòó kí wọ́n wá ṣe kínni kí wọ́n wá jókòó kájọ gbọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kò sóúnjẹ ọ̀fẹ́ kò sóúnjẹ ọ̀fẹ́ kò sì sí kínni kò sí ìwé ọ̀fẹ́ kò sí pamphlet ọ̀fẹ́ kò sì sí tíṣàtì ọ̀fẹ́ ṣùgbọ́n mo gba ẹ̀yin tẹ́ ẹ ra iná ẹ̀ débi tẹ́ ẹ fẹ́ dé gbogbo nǹkan yìí ló ń gbogbo ẹ̀ bàbá. everything all together eh? how much is it two thousand five. ẹgbẹ̀rún méjì àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni. ẹ jẹ́ ká gbìyànjú ká ká ṣe bí àbá wa ní ẹ jẹ́ á jókòó. if you don't have be seated. bí ẹni tí bẹlẹ́gbẹ́ rẹ̀ bá jẹ́ ọmọ kantian bá kọ dédé tó bá ṣe lọ mú jọ́tà kọ́ ọmọ ṣe kíni o bọ́ọ̀bà wa ti ẹ̀ rí nǹkan kan listing gbogbo téèyàn bá gbọ́ pátápátá kọ́ ní ó kú ònú ọ̀kan ẹ̀ whatever you receive will not leave your hand wàhálà tẹ́ ń fún àárọ̀ wá wá iṣẹ́ nísìn ọlọ́run tún lè sọ pé ká máa sórí òkè kan ṣoṣo tó wà ní ládùúgbò ẹ gbọ́ kí lọ́lọ́run tún ní ìdí láti pé ká máa bọ̀ nbí dandan dandan kí ni kí ni tó ń fẹ́ orí òkè lọ́pọ̀ yẹn dẹ ṣùgbọ́n ṣé ń tọ́lọ́ ran wọn bẹ́ẹ̀ ṣé ni wọ́n ń ṣe ẹlòmíì dúbò èèyàn lórí òkè ju tá ń dalẹ̀ lọ orí òkè kan wà ní ìsìn abá ń gbàdúrà ọyọyọyá ìwọ ya sọsìn lápò sọsìn lápò kí n tó sàṣẹ ìtàn sọsìn lápò àṣẹ wo ni ase ewo ni. so many mountaineers and tí wọn kò la owó ṣọ́ọ̀ṣì ah n tẹ́ ń pè lówó wà ti rí ẹ̀yìn ẹ̀yẹ̀ ó lè jẹ́ five million. solid alert. tẹ́ ń pè lówó solid àròkẹ́ ṣe solid alert àwọn owó kókó lọ kárùn lọ ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mi gan ọba dáwó ń gbà mí tí n bá ń lọ òde rere pásù dá torí mi ìdáwó ṣàánú mo fẹ́ lọ dá ṣọ́ọ̀ṣì yìí o olúwa máa ti bọ̀ fúrọ̀ máa ti bọ̀ pé jésù ṣàánú mi bá rí nǹkan kan tí a ti ṣe sí ńlá bá ń kó lọ o ṣe bẹ́ẹ̀ bọ́ ni ẹ bọ́ lọ́wọ́ tí ẹ ń gbà ń ṣọ́ọ̀ṣì just like a sacrifice the offering màá sì sọ ọ́ ìwọ tó bá sì mú ọba mú lọ transfer ni hello ọyá ń gba àwọn ń kawó ní church wọ́ọ̀dì kan rí tó owó tuntun tuntun lélẹ̀ tọ́sọ̀ àpò ẹ̀ẹ́ ọlọ́wà sì bá mi mú àrùn ara mi á máa gbé lọ ẹlòmíì pẹ̀lú rọrùn ló kó wárápá sọ́ọ̀sì. many have taken the spirit ẹlòmíì tí ò ní tíra àwọn èní stroke pẹ̀lú orí ọ̀fẹ́ ojú kòkòrò ó ní stroke ọ̀ràn. many went home with stroke. kí ló dé táwọn ọmọ pásọ yìí ṣe rere kí ló dé tí wọ́n máa ń ya jàgùdà kí ló dé tí wọ́n ń so gbogbo so owó gbogbo tí pásọ ń gbà lójó lóòótọ́ sí. are people faithful to all the money being received. ẹlòmíì àti ẹ̀tún gbà á ní káwọn ọmọ lọ kà ní kíni kí ẹ lọ kà ní fún nù lé ẹ lọ kà á dẹ̀dẹ̀rìn náà gbà lọ́wọ́ wọn dẹ̀dẹ̀rìn ní ta ẹ ẹ jọ sá bá a ṣe mọ yìí àti ju five hundred tàbí bíi gbogbo wa ẹ̀jẹ̀ wo ẹ̀jẹ̀ fi wa bóyá gbogbo wa gbogbo wa gbogbo wa ta ká pera wa ní three hundred plus ṣé gbogbo wa tá a jókòó yìí tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé afẹ́fẹ́ wà nù jókòó wa yìí ìwín wà ń bẹ ká wá wà pásítọ̀ tọ̀ láyà ilé ẹnì kọ̀ọ̀kan ká máa sìn débẹ̀ òkun lẹ́lòmí ò mú yàn lọ etí òkun ngbẹ ọba rọlu omi tó domi wá na pastor sawale. not all people are human so, beings even as we are seated here. ohun tí ò jọra wọn ni ń pè ní ọ̀sọ́ sọ́jáde ni kò jọra wọn àtàjẹ́ àti mìrì àtàdánsẹ́ ẹlẹ́bọ lóògùn tí jẹ̀gbẹ̀dì olóògùn kàbájókòó mẹ́sẹ̀ ẹni ọmọ jókòó nígbà tí ọba ti kádò sára bó sì kádò ara gan tó wọlé àlèlé ṣe láàmú wò ó ṣe kínni ọmọ mi kan ń bọ̀ láàárọ̀ bí ní ìsìn mo ní á ah, babaláwo àwọn èèyàn wò dín ní ọwọ́ sọ white mo ní babaláwo kí ló dé tọ̀ sá fún mi kí ló dé tọ̀ wá sọ́dọ̀ mi ṣebí iṣẹ́ lọ́wọ́ á ṣe ó sì dán ọlọ́run wò ọdọmọ ọlọ́run ó dìran sí ọlọ́run mo tó ìyàwó ẹ̀ ní tó ọmọ yẹn tó ti mutí díẹ̀díẹ̀ kọ̀tán lára ni babaláwo ni o ni ò ní fi kílẹ̀ máa ń korúkọ tí kaba kí ni ó ṣe láàárọ̀ ayé gbọ́ o ọ̀run rẹ̀ o so kò lè tán lára bọ̀rọ̀ kò lè tán lára bọ̀rọ̀ ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà mo kí wa láti wá jọ gbọ́ ọgbọ́n tuntun òye tuntun ìmọ̀ tuntun gbogbo wọn padà délé ẹ wò ó so láti ṣe báyìí kò ní nira láti kọ́ ilé kò láti ra mọ́tò kò láti kọ́lé kò láti lọ sófàs kò láti di ńlá kò sì ní nira láti dókè sórí tí ń pè lágbára káká pọ̀ pé kì í ṣe tèmi struggling is no longer my portion failure is no my portion wàhálà kì í ṣe tèmi kánà kan tán ká kan kì í ṣe tèmi mo fẹ́ gòkè. I want to reach the top. èèyàn yìí èmi sọ nínú àsọtẹ́lẹ̀ nínú ara mi pé ọdún yìí ni ìràwọ̀ mi ọgbọ̀rẹ̀ gẹ̀jigẹ̀ thank you God bless you. ẹ ṣe púpọ̀ ọlọ́run yóò bùkún fún yín. ta ló ní máìkì. ẹ pàtẹ́wọ́ yẹn dáradára ẹ pàtẹ́wọ́ yẹn dáradára ọlọ́run aláyé à ń pàtẹ́wọ́ fún. we are clapping to God. everybody say thank you daddy. gbogbo ẹ̀ sọ pé ẹ ṣé daddy nígbà tí àwọn akọrin múra sílẹ̀ fún orin ìkíni káàbọ̀. ọlọ́run lè bá wa ayé wa ọlọ́run nìkan ló lè ṣe ohun gbogbo tá a béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run nìkan ló lè dá wa láre ọlọ́run nìkan ló lè gbọ́ gbogbo ẹ̀bẹ̀ àdúrà wa. hallelujah. mo mọ bọ́ọ̀lù ọ̀run lè ṣe kò sóhun kan tó ṣòro fún mo mọ̀ pé yóò fún ọ ní ìṣẹ́gun ńlá nígbà tí ìjì bá ń jà ó lápáta ayérayé mo mọ̀ pé Ọlọ́run lè ṣe. bí ìtìbàtà ó lágbàtà ayérayé mo mọ ọ̀pọ̀ lọ́rùn lè ṣe ó lágbára mo mọ ọ̀pọ̀ lọ́rùn lè ṣe mo sọ kò tó Bye. olúfúnmiláyọ̀ ọ̀làdújọ́ gbogbo gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run. and all the believer brethren. bákan náà mo kí àwọn akọrin. likewise greeting to all choir. pé kò ní sún kò ní rẹ̀yìn. amen. àwọn bàbá wa náà mo sì tún padà bọ́ sọ́dọ̀ wọn ni ò tí ì jẹ́ kí n parí ọ̀rọ̀ wa níbẹ̀ yẹn. back to our fathers. mo sì kí àwọn aláàbòlú gbogbo. greeting to all the protectors. bákan náà mo kí àwọn sand. all the security and the sounds. mo tún kí àwọn kámẹ́rà náà. greeting to all the cameraman. pé gbogbo ọlá kù tẹ̀síwájú. Well done. Mo sì kí wa káàbọ̀ padà sínú ìpàgọ́ títí ọdún yìí. Welcome us back to this program for this year. Ọba tó mú wa la ògbólógbò twenty twenty God I make us to pass through 2020. twenty. Tó tún mú kó ṣeé ṣe fún wa láti ní ìpàdé pọ̀. Make it possible to have joint program. Ní 2021. twenty one ní àárọ̀ yìí. Year twenty this morning. Ọba tí ò jẹ́ ká gbúròó bí sí agbòjọ́ Ọlọ́run kọ̀ọ̀kan. God allow us to hear any bad news from every church. Ọba tí ò jẹ́ ká gbúròó bí sí ìdílé kọ̀ọ̀kan. No any ṣé o fẹ́ sọ pé ọmọ dádì yẹn ni. those another man. abala bíi làwọn èèyàn wọn ti jókòó njọ yẹn. okay this is where it starts. àbò fẹ́ sọ pé ọ̀nà tí mọ́mì yẹn. woman. ọba tí ò jẹ́ kóun bí bẹ́ẹ̀ fọ̀ sẹ́nikẹ́ni. such does not come to mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀. i'm greeting the lord. mo sì tún wá fi àkókò ìkíwa káàbọ̀. using this opportunity to welcome sínú ìpéjọpọ̀ títí ọdún yìí. to this year program mo wá sọ pé. i'm saying that. àwọn iṣẹ́ tí sàtáni àtọmọ́gun rò jẹ́ káríṣe nítọdún tó lọ. all the ones that devil hinder us to do last year. jù bẹ́ẹ̀ lọ nítọdún ọlọ́run afáàyè gbà wá. exceedingly more than that God will give us the grace this year. lóòótọ́ ẹlòmíì lè mọ̀ wò pé ah, àwa ríṣẹ́ ṣe ọ̀pọ̀ èèyàn kan ló ṣe mọ́ lára láti kọjá lọ sí facebook. since everybody can go to facebook ọ̀pọ̀lọpọ̀ náà ni òsì tún mọ̀ láti ṣe. some don't know how to do it operating. àwa tá a rí ṣe àtàwa tá a rí ṣe ń gbà tán ní ká jókòó sílé. do it that's how to stay at home mo gbàdúrà pé ọdún yìí lórúkọ jésù ọlọ́run á gbàṣẹ́ ṣe. amen this year God will have his way. ju bá a ṣe lérò ọlọ́run á gbàṣẹ́ ṣe. father oh, God will have his way. wá wa sí tinú pàdé tọdún yìí náà lórúkọ jésù á tún rí ọwọ́ ọlọ́run. amen see the hand of God this year. nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n tún kọ́ wa ní ti tọdún yìí. word of God they want to teach us this year. etí gbọ́ àti àyà àgbàṣe tá a fi mú un lò. to hear and to put it to practice. àtàwa tí wọ́n kọ́ àtẹni tó kọ́ wa náà. teachers and we that want to lis ten. lọ́tún ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wa. amen God give us mo wá gbàdúrà pé ilé tẹ́ni wá fi sílẹ̀. I pray our various homes. lórúkọ Jésù sátánù ní mọ́ wa lọ́wọ́. occupy our home before we reach àní ẹ sọ fún kó mọ bàálẹ̀ tó ṣe tó kò mọ tó ṣẹlẹ̀ ah, ni. ah let her come on urgently. lórúkọ jésù àní gba ìpè pàjáwìrì. we will receive any urgent call. wíwá wa nítọ́dún lórúkọ jésù yóò pè ẹnì kọ̀ọ̀kan wa. mo kí a káàbọ̀ greeting to us welcome. lórúkọ jésù àárẹ̀ tí wá sí. amen As sì ní ṣe lásán o. not do it in vain. ju bí àwọn olùkọ́ ṣe sọ lọ etí ìgbà àti àgbà sí ọlọ́run ayọ̀ǹdẹ̀ fún wa. how the teacher said the God give us the gift. ju bí wọ́n ṣe kọ́ wa lọ ọlọ́run á tún wa kọ́. amen níparí ohun gbogbo àjọ ni ọlọ́run ni. amen nítorí tó ń bọ̀ náà àtúnjọ fògo fún ni. amen praise the lord. hallelujah. hallelujah. Thank you very much, Mommy. Ẹ ṣe mọ́mì. Um, I want to use this opportunity. Mo fẹ́ lo àkókò yìí. To thank all the friends of the ministries. Láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa àtiṣe ìránṣẹ́ yìí. Our fathers in the Lord. Àwọn bàbá wa nínú Olúwa. Bàbá Ọlọ́jọ́ is there, God bless you. Ọlọ́run kó bùkún yín sá. May the strengthen you more. Prophet Adegbola is somewhere here, God bless you another anointed man of God here present. May the Lord be with you and your ministry in Jesus' name. Amen. Now we are getting to the point. Báyìí a Deliberately, I've not mentioned the topic of this conference. Mi ò tí mi ò tí dárúkọ eh, àkòrí ẹ̀kọ́ yìí. Just think back since we started by ten a.m. pé nígbà tí mo bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá. I have not mentioned the theme of the conference. mo mọ̀ọ́mọ̀ mi ò tí sọ̀rọ̀ mi ò tí dárúkọ àkòrí ìpàdé yìí. I have a reason. I have a reason. mo ní ìdí tí mo fi ṣe báyìí. ohun tó jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ni wípé. the reason why I did that. àkókò tó bá yẹ la máa ń ṣe ohun tó yẹ. we do things the time that is right. bàbá mi ti wà lórí ìkàlẹ̀. our daddy is on ground àkórí ìpàdé yìí sọ wípé. and the theme says only God. ọlọ́run nìkan. a ti bẹ̀rẹ̀ ìpàdé yìí láti bí oṣù mélòó sẹ́yìn. we have started this program for a few months now. bí a ṣe ṣe ní headquarter copem. the way we as as we did it in our headquarters. we run we run through the the branches. mo wá rí i wípé àkòrí yìí. and now so this uh, topic. ó jẹ́ olójú méjì. it is two eighteen. ọ̀rọ̀ ọlọ́run nígbà mìíràn. the word of God. ó máa ń lọ ní ojú kan. it goes one direction. ṣùgbọ́n ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí. but the one we are about to so now ó lọ ní ojú méjì. is going in two directions. kí lójú méjì tí mò ń sọ ni wípé. what is that two directions that we are talking. ẹni tó wà nínú ìdààmú. the one in problem. a ó sọ fún wípé. we will tell him that. ọlọ́run nìkan. it is only God. ẹni tó ń tẹ̀síwájú. those who are progressing. a ó sọ fún wípé. we will tell the person. ọlọ́run nìkan. it is only God. ẹni tó ní ìdí those ones that need protection. a ó sọ fún wípé. we will let them know. ọlọ́run nìkan. that is only God. ẹni tó ní ìdí owó. those ones that need money. a ó sọ fún wọn wípé. you let them know. ọlọ́run nìkan. that is only God. ẹni tó lówó púpọ̀. the one that has a lot. a sọ fún wípé. you will tell them. ọlọ́run nìkan. that is only God. ẹni tó bí ọmọ. the one that have a child. a sọ fún wípé. we will let them know. ọlọ́run nìkan. that is only God. ẹni tí kò tí ì bí ọmọ. the one that is yet to get married. a sọ fún wípé. we will tell them. ọlọ́run nìkan. that is only God. ìdí nìyí. that is why. tí a fi gbé ìpàdé yìí kalẹ̀. that we establish this program. kò sí ipò tí ó wà. there is no position you may be. ṣé kìí ṣe pé ọlọ́run nìkan nìkan. that it is not only God. pàápàá jùlọ tó o bá ń sọ jáde fún ọmọ làkejì. if you are telling your fellow person. wípé ọlọ́run nìkan. that is only God. ó máa ní ìtumọ̀ tó pọ̀ ní ọkàn rẹ̀. if you have various varieties of meaning. ẹni tó bá tó ṣe iṣẹ́. it is the person that is worthy to do o the work. òun la máa ń gbé iṣẹ́ lé lọ́wọ́. that the work is being given unto. our father in the lord. bàbá wa nínú olúwa. prophet Emma olagunju. prophet emi olagunju. has gone round the whole world. wọ́n ti lọ káàkiri gbogbo àgbáyé. and look for those people. wọ́n wá lọ wo àwọn ènìyàn. that can actually tell us the meaning of this thing. tí wọ́n lè sọ ìtumọ̀ àkòrí ìf fún wa. pé kí ni ọlọ́run nìkan. that what you what what is only God. ẹ wá fi yé àwọn ènìyàn ọlọ́run. come and explain to my people. bàbá ọlágúnjú ti fi yé wa lọ́pọ̀lọpọ̀. dájọ́ ọlágúnjú has been explaining to us. ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé. but told us. ìránṣẹ́ Ọlọ́run tòótọ́. that a minister of God of the truth. àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri. we are looking for the ministers of God. láti wá kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. to come and back his word. kí gbogbo wa lè mọ̀ wípé. so that we can all know. òtítọ́ ni ọ̀rọ̀ náà. that the word is true. ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. and is worthy of acceptance. láàrin àwọn tí a rí lọ́dún yìí. among those who we have seen this year. òní fẹ́ gbé wá síwájú pẹpẹ báyìí. it is one I want to bring to the podium. he is a district representative in CAC. wọ́n jẹ́ aṣojú àgbà ní ìjọ CAC. and by the grace of God. nípa orí ọ̀fẹ́ ọlọ́run. he is the rest. àwọn tí wọ́n máa ń gbani wọlé. CAC theological seminary. at CAC theological seminary. Lagos campus. ní Èkó. this is a man. kan jẹ́. that teaches the world tó máa ń wàásù ọ̀rọ̀. this is a man. àwọn jẹ́ ènìyàn. that believes in the world. tí wọ́n gbàgbọ́ nínú ọ̀rọ̀. this is a man. wọ́n jẹ́ ènìyàn. that does the world. tí wọ́n ṣe ọ̀rọ̀ náà. this is a man. wọ́n jẹ́ ènìyàn. that expose people to the world. wọ́n mú wọ́n wọ àwọn èèyàn wá ọ̀rọ̀ náà ẹ pẹ́rọ ẹ darapọ̀ pẹ̀lú mi láti láti káàbọ̀. ehe pastor joy joy pastor joy alonge everybody round of applause for lecturer. ọ̀rọ̀ ọlọ́run yé ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yé àìkú ní títí ayé ọ̀rọ̀ ọlọ́run yé ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yé àìkú mi títí ayé. ọ̀rọ̀ ọlọ́run o ọ̀rọ̀ ọlọ́run yé àìkú mà ní o. ọ̀rọ̀ ọlọ́run yé oyè o. ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yé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 ayé o. àìkú ní títí ayé. àìkú ní títí ayé. àìkú ní títí ayé. àìkú ní títí ayé o. àìkú ní títí ayé. Our Father in heaven, we thank you for the grace you've given unto us to be a human being today, in spite of all that happened throughout the universe in the year 2020. Thank you for your mercy that has been with us till today. We lift you up because your presence in our lives makes us a meaning person. Father, accept our praises in the name of Jesus. Amen. Ha. àánú yín la rí gbà oore ọ̀fẹ́ la rí gbà ìrànlọ́wọ́ la rí gbà torí pé ẹ̀yin lẹ dá wa sí títí dọjọ́ òní lórúkọ Jésù gba ọpẹ́ wa àmín ọpẹ́ àti ìyìn wa Olúwa jọ̀ọ́ ṣe ìtẹ́wọ́gbà. Amen ògo ni fún orúkọ mímọ́ yín. hallelujah. ọ̀rọ̀ tí a ó sọ lórúkọ jésù olùgbàlà ẹ̀mí mímọ́ máa bú jáde. amen. a ò jẹ́ nǹkan kan a ò tó nǹkan kan a ò mọ nǹkan kan ṣùgbọ́n ẹ̀yin ni tító wa lórúkọ jésù olùgbàlà olúwa tú ọ̀rọ̀ yín kalẹ̀. amen. àti àwa tí a fẹ́ sọ àti àwọn tí wọ́n fẹ́ gbọ́ lórúkọ jésù olùgbàlà jẹ́ adẹni ìkàyẹ. amen. a ó máa yìnyín lógo. amen. jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó mú kí ìjọba yẹn ó gbòòrò sí i ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín àmín ní orúkọ Jésù. Let's be seated please. Ẹ jẹ́ kí a jókòó. Um, I want to appreciate God. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. For the privilege to be here. Fún ọ̀fẹ́ láti wà níyì. I don't have the right to be alive. mi ò ní ẹ̀tọ́ sí láti wà láàyè. neither is anybody that is here that says it's my right to be alive. no. àbí ẹnikẹ́ni tó wà nínú gbọ̀ngàn yìí láti wà ní àyè. kò sí ẹni tá a sọ pé ẹ̀tọ́ mi ni pé mo gbọ́dọ̀ wà láyé o. nobody have the right to say that I was supposed to be alive. ṣùgbọ́n nínú Jésù. but just in Christ. Ọlọ́run fi àánú gbé wa ró. God give us the mercy àwọn kan lówó wọn ti bá ọdún tó kọjá lọ. a lot of people have money but they. àwọn kan lọ́rọ̀ wọn ti tún lọ nínú ọdún yìí. and some are wealthy and they have left also this year. ṣùgbọ́n adúgbòlọ́wọ́ ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́. but we give thanks to God who has given us grace. lórúkọ jésù olùgbàlà oore ọ̀fẹ́ ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé wa. the special grace of God the grace of God will continue to dwell in our lives. mo fẹ́ dúpẹ́lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé bàbá. I want to give thanks to Almighty God for the life of our father. bàbá tí wọ́n fẹ́ kí àwọn ọmọ wọn kan tẹ̀síwájú. is a father that wants all his children to progress. Bàbá tí Ọlọ́run gbénu wọn tí sì ń ṣiṣẹ́ nínú wọn. The father the Lord dwell in him and God works through Bàbá him. Bàbá tí ìrẹ̀lẹ̀ wọn ń pè ní níjà. A father that is humility challenge people. Bàbá tí ìṣàkóso wọn ti ní sígbọ̀ngbọ̀n àdúrà. The father that is coordinating make people to go into prayer. Bàbá tí wà láàyè Ọlọ́run nínú wọn tó ń jẹ́ kí ènìyàn bọ́ sínú àwẹ̀ àti àdúrà. The father that is the life of living of God is a life that challenge someone to go into prayer bàbá wa prophet. our father prophet. M.O. Ọlágunjú. M.O. Ọlágunjú. It is a privilege to know you, sir. Orí ọ̀fẹ́ ni láti mọ̀ yín, sir. Àwọn tí wọ́n mọ̀ yín wọn lè mọ yìí bí àwa tí a mọ̀ yín tí a wà níta. The people that know you might probably not know how important you are compared to we that we know you but we are not so close to you. Àti ọjọ́ tí mo sì ti mọ̀ yín mi ò kábàámọ̀. Ever since the time I know you, I've never regretted for once àwọn ohun tí a máa ń rí tí a máa ń sọ nípa yín ṣe ló tún dàbí pé a ò sọ tó. the things that we usually say about you is not as if it's not it's not to the standard whenever we say it. mo gbé ọlọ́run ga nínú ayé yín sir. I exalt God in your life sir. mo sì dúpẹ́ lọ́wọ́ mọ́mì bí wọ́n ṣe ń tọ́jú yín. and I thank mommy for taking good care of our daddy. dáàdì kan yọ̀ǹgì sí ni lójoojúmọ́. daddy is just looking younger every day. <laughs> mọ́mì náà àwọn náà sọ pé àwọn ò ní gbà àwọn náà gèlè yẹn yàtọ̀ sí gbogbo gèlè tó wà níbí. And mommy also said he will not even agree. He will not even agree. And even our head gear is different. So I, I, I sincerely and humbly appreciate you, sir. And uh, mommy, I am very grateful to God because of you. But dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mọ́ mi fún ayé yín nípa ọlọ́run. ayé bàbá àti mọ̀mọ́ tó kéèyàn máa fi gbàdúrà kó máa fi tọrọ. their life is equal for somebody to be using it to pray. lórúkọ jésù ẹ ó pẹ́ fún wa in Jesus name you live I, long for I us. want to appreciate that. sir I'm I'm very grateful. Ah, and I appreciate all the ministers of God. I ah, wà what a back wọn ní alọ́dọ̀ ah, bàbá Ọlágúnjú ni màá yes And when I meet with a lot of people they say that through our father and I said yes. In ọ́fíìsì mi Even in my office I have my picture and Daddy Ọlágúnjú there. bó bá wù ẹ́ kó má pàtẹ́wọ́ Jésù ní pẹ́ dé. Whether you like, do not clap. Jesus Christ uh, is coming soon. I am so proud of Baba, but today proud yẹn ti tún gùn sí. Ìyá mo mo máa ń fi bàbá yangàn níbi gbogbo ṣùgbọ́n ní èní yìí fífi wọ́n yangàn yẹn tuntun ti wá ó ti wá pọ̀ sí i. mo wo àpáta lọ báyìí mo wo àpáta lọ báyìí mo tún wò lọ báyìí. I have to look at the rock to the left to the right to the front and back. mo mọ̀ dájú ṣáká wípé. I know for sure. Ọlọ́run gún wá síbí. that the Lord is here àwọn ọmọ ẹ̀yìn jésù ní ó yẹ ká pàgọ́ mẹ́ta. and the disciples said we suppose to Africa." àgọ́ mélòó lèmi wá fẹ́ sọ pé ká pa lórí òkè bẹ́ẹ̀. and how many camps do I want us to establish on this mountain. àgọ́ tó ti wà ń gan ti ju mẹ́ta lọ. even the ones we have here is more than three. mo dẹ̀ gbàgbọ́ pé tó bá máa di ọdún tó ń bọ̀. and I believe that by this time next year. ojú rẹ̀ wà níbí you be here next year. Ah, ah, ìwọ gan wà níbí. and you be available. every one of us will be here in the name of Gbogbo jesus. gbogbo wa la ma wà níbí lórúkọ Jésù. so i want to congratulate you for being part of this program. mo fẹ́ kí gbogbo yín kú oríire pé pé nípa nínú. it is because God wants it and that is why it is as it is. torí pé ọlọ́run fẹ́ torí náà ló ṣe wà. Um, the topic for our program àkòrí fún àkórí fún ìpàdé wa yìí. only God. ọlọ́run nìkan. only God. ọlọ́run nìkan. I will look at that word in a simple way. tá wo ọ̀rọ̀ yìí níbi tí kò ti le. màá wò dáadáa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. I will look at it little by little. only God. ọlọ́run nìkan. Only God. Ọlọ́run nìkan. Alright. Ẹ jẹ́ ká fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ láti inú Bíbélì. Let's establish it from the scripture. Ayé tá a wà yìí jẹ́ ayé tí òkùnkùn àti ìmọ́lẹ̀ ń figagbága. This world where we are is the world where darkness and light are competing together. Ayé tí ayọ̀ àti ìbànújẹ́ tí wọ́n ń figagbága. Is a life where sadness and joy are competing together together. àwọn nǹkan kan tí ó ń fara rẹ̀ yọ láti inú gbùngbùn ayé níran tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn. the things that bring themselves from this nation where, from this world where we are has to do with religion. àwọn kan gbàgbọ́ wípé àwọn mọ ọlọ́run. Some believe they know God. Àwọn kan gbàgbọ́ pé kò sí Ọlọ́run. And some believe there is no God. Àwa dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí pé Ọlọ́run nìkan. And we want to talk about only God àwọn tí wọ́n gbàgbọ́ pé kò sí ọlọ́run yẹn. and those people that believe that there is no God. à ń pè wọ́n ní atheist. we call them àwọn tí ò gbàgbọ́. àwọn aláìgbàgbọ́. we call them. àwọn tí wọ́n gbàgbọ́ pé ọlọ́run wà. and the people that believe that there is God. a gbàgbọ́ wípé ọlọ́run wà á tún pè àwọn náà ní onígbàgbọ́. Those people that believe that there is God, we call them believers. So àti ìmọ́lẹ̀ àti òkùnkùn wọ́n ń figagbága Darkness and light are competing every day. Tí a wo jinlẹ̀ jinlẹ̀. If you have to look at it deep down. Ìfigagbága yìí ayé kọ́ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o. This competing does not start from this world. Ọ̀run ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. It starts from heaven torí èṣù gbéra pé yẹ́sì òun náà fẹ́ gbé ìtẹ́ òun ga kò tí ì ṣe o ó kàn rò wípé èmi yóò gbé ìtẹ́ mi ga èmi yóò ṣe léyìí èmi yóò ṣe tọ̀hún nínú èrò rẹ̀ ló ti kó tí ò yẹ kó Because Satan has a thought, not in this world, but while he was in heaven, saying that I'm going to exalt my throne more than God, do in his thoughts. So, ìfigagbága òkùnkùn àti ìmọ́lẹ̀ níbo ni mo ló ti bẹ̀rẹ̀? Ọ̀run ni. The competition of the darkness and lies started from where? Òun ló sì mú kí a lé Luciferi kí a lé e kúrò ní ọ̀dọ̀ ọlọ́run lọ́run. this is the reason why Lucifer was being sent away from God. òun náà la sì ń pè ní ìràwọ̀ òwúrọ̀. and he was the one called morning star. ní gbogbo ọ̀nà ni ọlọ́run sì ti ń fi ara rẹ̀ hàn. in all ways God show himself. he reveals himself ó máa ń rìfíìlì ara ẹ̀. ó máa ń fi ara rẹ̀ hàn ní gbogbo ìgbà. bíbélì wípé ọlọ́run àwọn bàbá wa tí ó ń sọ̀rọ̀ nígbà nígbà náà ló ń sọ̀rọ̀ lónìí. scripture says the God of our father that was talking in those days is the one that still talking now. olórin wa wá wípé òótọ́ ni ohun tó bá wí fún ọ ohun àìgbọ́dọ̀ má ṣe ni gbọ́ràn. and the and the singer says whatever he asks you to do it is a compulsory for you to do it make sure you obey. obedience is the first key. gbígbọ́ràn ni àṣẹ àkọ́kọ́. So God has been revealing himself to humanity. Ọlọ́run ti fi ara rẹ̀ hàn fún gbogbo ẹ̀yà ènìyàn. Sometimes he reveals himself to individual. Nígbà mìíràn, ó máa fi ara rẹ̀ hàn sí àwọn ènìyàn. Sometimes he reveals himself to corporate people. Nígbà mìíràn, ó máa fi ara rẹ̀ hàn àwọn àkópọ̀ àwọn èèyàn. Then he give us experience to be able to overcome the world and the darkness. Ó fún wa ní ìrírí láti borí òkùnkùn àti ayé yìí náà. So the existence of God is very important to the level that we are considering it in the year 2021. Wíwà láàyè Ọlọ́run ó ṣe kókó fún wa láti ṣàṣàrò nínú rẹ̀ nínú ọdún 2021. Only God. Ọlọ́run nìkan. Only God. Ọlọ́run nìkan. Sometimes you look back, who is going to talk about God? nígbà mìíràn a máa wò pé ta ló fẹ́ sọ̀rọ̀ nípa ọlọ́run. what do you know about God. kí ló mọ̀ nípa kí la mọ̀ nípa ọlọ́run. what do I know about God. kí lohun tí mo mọ̀ nípa ọlọ́run gbọ́dọ̀. the way God will choose to reveal himself to you may be different the way which he will reveal himself to me. bí ó bá ṣe fi ara rẹ̀ hàn sí mi lè yàtọ̀ sí bó ṣe máa fara rẹ̀ hàn ẹ̀yin. But he has an end in which every one of us will land. Ó ní ó ní ibi tó gbẹ̀yìn sí tó jẹ́ pé ibẹ̀ ni gbogbo wa máa fi àkọ́rí rẹ̀ sí. Only God. Please take every step that I am talking about. The first thing I mentioned was there are struggles between light and darkness. ẹ jẹ́ kó di mímọ̀ fún gbogbo wa máa ṣe ká láti mọ níbi tí bàbá wa ti ń bẹ̀rẹ̀. mo fẹ́ kí gbogbo wa ká máa fi ọkàn bá lọ bí mo ṣe ń mu ní ẹyọ kọ̀ọ̀kan. I want us to follow it after the order the way our father is taking it. ohun tí mo kọ́kọ́ sọ ni pé ìfigagbága láàrin òkùnkùn àti mọ́lẹ̀ kò lè dẹ́kun ọ̀tún Jésù bá dé. the competition between darkness and light will never come to an end until Jesus Christ comes. mo sì wá bọ́ sí pele kejì pé tó Ọlọ́run fẹ́ fi ara rẹ̀ hàn nígbà mìíràn á ara rẹ̀ hàn nínú iná bíi ti Mósè á ara rẹ̀ hàn nínú iná bíi Ṣédírákì Méṣákì àti Abednego á ara rẹ̀ hàn nínú omi bíi ti Mósè àti Òkun Pupa á ara rẹ̀ hàn nínú omi bíi odò Jọ́dánì á ara rẹ̀ hàn fún Elijah àti Elisha nígbà tí Elisha kò lẹ́yìn Elijah. Jesus, God always show himself to people in a different way the same way he show himself to Moses and the way he show himself to Elijah ó fi ara rẹ̀ hàn fún Joshua lọ́nà ọ̀tọ̀ tí Mósè ní pé ọ̀pá ọwọ́ rẹ irinṣẹ́ ni tí Joshua ní wípé ibi tí ìwọ bá ti fi ẹsẹ̀ rẹ tẹ̀ so ẹsẹ̀ ló fún Joshua ó fún Mósè ní ọ̀pá àti ọwọ́. He appeared to, to Moses in a different way through his staff and he appeared to Joshua through his feet wherever you step on out get it for you. So apart from telling us that look, oh, as we are here, there are struggling between light and darkness. Number two, God reveals himself in the best way that he chose and he can reveal himself with anything anywhere anyhow depending on what he wants to do. yàtọ̀ sí ìfagbágágbá nínú òkùnkùn àti ìmọ́lẹ̀ ọlọ́run máa ń fi ara rẹ̀ hàn sí àwọn ènìyàn ní ọ̀nà tí ó bá wù ú. the doctrine of God àwọn ẹ̀kọ́ nípa ti ọlọ́run ẹ̀kọ́ nípa ti ọlọ́run the doctrine of God àwọn ẹ̀kọ́ nípa ti ọlọ́run is so paramount to us to know very well. ó ṣe pàtàkì ó ṣe kókó fún gbogbo wa láti mọ̀. because if every one of us were workers in the vineyard which I have preempted then the understanding of God precedes every knowledge that we want in life. tí gbogbo wa bá jẹ́ òṣìṣẹ́ nínú ọgbà àjàrà tí bàbá wa jẹ́ kan ó ṣe kókó fún wa láti ní ìmọ̀ nípa ọlọ́run. knowledge about God. ìmọ̀ nípa ọlọ́run. knowledge about God we call it theology. ìmọ̀ nípa ọlọ́run la máa ń pè ní ẹ̀kọ́ tá a máa ń kọ́ ní theology. Eh, eh, orúkọ tá à ń pè nìyẹn o theology. that is the name we call it. theology ni mímọ̀ ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé kò sẹ́ni tó lè mọ̀ ọlọ́run tán lọ́jọ́ kan. Theology is all about knowing God one step after the other we because you can't know God. Systematic understanding of God. Systematic a máa pè ní sísẹ̀ntẹ̀lé láti mọ ọlọ́run. one level after the other. ìpele kan sí ìkejì. you will know him as an evangelist. ẹ máa mọ̀ bí ajínrere. you will know him as a pastor. a máa mọ̀ bí pásítọ̀. you will know him as a superintendent. a máa mọ̀ bí superintendent. somebody who is not a very good evangelist to his pastor can never be a good pastor. ẹni tí ò bá ti jẹ́ ajínrere dáadáa kò lè dán sí pásítọ̀. kò lè ṣe dáadáa. kò lè ṣe dáadáa láti jẹ́ pásítọ̀ dáadáa. torí pé kò mọ ọlọ́run lára ọ̀gá ẹ̀. torí pé kò because he doesn't know God through his leader through his boss. ẹni tó bá dẹ̀ wá jẹ́ olùṣọ́ àgùntàn ṣùgbọ́n tí ò rí ọlọ́run lára alábòjútó ẹ̀ ara alábòjútó kékeré àbí alábòjútó àgbà àwọn ẹkùn kékeré àti ẹkùn ńlá ni mo yẹ tẹ́ ṣe máa sọ yẹn lédè òyìnbó. Whoever that doesn't learn from his boss will never understand the mystery of God through the small uh, through the small lion and the big lion. Hmm, ṣẹ́ẹ̀rì bẹ́ẹ̀ mo lẹ́kùn àwọn pè ní lion ṣé ẹkùn ní lion nù. nígbà míì ní kìnìún kékeré àti kìnìún ńlá ọlọ́run ó ṣàánú mi lọ́sàn-án yìí. ta ló sọ pé ọlọ́run ò sí ẹ sọ fún pé aṣíwèrè ni ẹ sọ fún. gbàtí bàbá tá a lọ síbẹ̀ yẹn ń sìn lórí yẹn kàn rọra jáde wẹ́. when we went to the altar that was when the spirit. bó ṣàjẹ́ ló sọ pọlọ́run ò sí o ẹ sọ fún pé aṣíwèrè ni ẹ̀san ó ṣoṣo ló sọ pọ́lọ́rùn sí o ó dẹ̀ lẹ́nu rẹ̀ sọ fún o àṣírí ni ẹ̀san ó ṣàláwọ̀ pa ló sọ pọ́lọ́rùn sísẹ́ ẹ̀san fún pé àṣírí ni ẹ̀san fún ìdókòmọ̀ bí ènìyàn bá fẹ́ mọ ọlọ́run àmọ́ ní sísẹ̀ntẹ̀lé. if you want to know God you know him systematically. bí ọlọ́run bá dẹ̀ fẹ́ ká mọ òun. and if God wants you to know him. á fi ọ̀rọ̀ rẹ̀ àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ á fi hàn wá. he will show you his word and he will show you his word. his deeds. iṣẹ́ rẹ̀ òun náà ni. his deeds. ó sọ̀rọ̀ fún Mósè. he speaks to Moses bíbélì wípé. the scripture says. ó fi ọ̀nà hàn Mósè. he show Moses the way. ó dẹ̀ fi iṣẹ́ hàn àwọn ọmọ Ísírẹ́lì. and he show his deed to the Israelites. ẹnu kọlọ́run kó fún wa ní orí ọ̀fẹ́ láti tẹ̀lé àwọn tí Ọlọ́run yàn ni bàbá ti ń tẹ̀lé wọn báyìí àwa á máa rí iṣẹ́ ìyanu ṣùgbọ́n àwọn tá à ń wò á máa rí ọ̀nà. just for us to have the understanding to follow the people that the Lord has put on our care so as we follow them we will be seeing the deed of God as we follow them. So ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ rèé. This is the first thing I just said. Ìfigagbága kò lè dẹ́kun títí Jésù fi máa dé. Competition between darkness and light will never come to an end on Jesus Christ Lára àwọn nǹkan tí a gbọ́ tí a kà tí a dẹ̀ mọ̀ nípa COVID-19 ni wípé ìmúrasílẹ̀ de ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì ni. One of the things we know and we learn about COVID-19 is about preparing us for the second coming of Jesus Christ. kò sí ẹ̀dá alàyè tó wà láyé lọ́dún tó kọjá tá ní kíní yẹn òun ò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ tá a ti dáyé kò sí ọjọ́ tí wọ́n ti lé ìjọsìn rí kò sí ọjọ́ tí wọ́n ti mọ́ṣáláṣí kò sí ọjọ́ tó sọ pé ò gbúdọ̀ jáde o àwọn èèyàn dẹ̀ ń kú ṣùgbọ́n nǹkan tó ń pààyàn a ò fojú rí. nobody in this world will ever say that he does not know nothing about COVID last year But that was the year the church, mosque, everywhere was closed. And we don't know the reason why people are dying. But the issue about COVID 19, coronavirus 19, was started by a group of people. Àwọn èèyàn kan ni wọ́n kó ara wọn jọ. Wọ́n dẹ̀ wo pé ah, ah, ènìyàn ti pọ̀ jù láyé náà. Ó yẹ ká pa àwọn kan. Of course, wọ́n gbé jáde ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá pé three million èèyàn náà fẹ́ kọ́kọ́ pa ní Áfíríkà wọ́n nítorí pé áfíríkà dàbí koríko tí ò jẹ́ kán wọ́n àbẹ̀yẹ máa máa lo ayé tọ́lọ́run fún àwọn. The things about the COVID-19 was that it was a brain behind some people looking at the looking at the population of this world and say that they want to eradicate some people and they don't know how to do it but they wanted to start from Africa. Rockefeller Rockefeller. Bill Gates. Bill Gates and most of them just come together and discover that look kí la fẹ́ fi pa àwọn ayé gan pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá láti two thousand and eight ní ìbẹ̀rẹ̀ ẹ ti ṣẹlẹ̀ wọ́n gbàgbé statement àkọ́kọ́ òkùnkùn àti ìmọ́lẹ̀ wọn níye fi gagbága títí jésù máa fi dé. do not forget the first do, do not forget the first uh, sentence that the darkness and light will never stop on jesus christ it this thing now, has been originated in two thousand and nine. now when you discover that this second phase that is coming ó ti wà ní àkọọ́lẹ̀ o president of Ghana ó ti rí ó ti gbé jáde president of Ghana tún sọ̀rọ̀ ní oṣù tó kọjá yìí tó second wave ń bọ̀ wọ́n ti kọ́ kínní yẹn lẹ̀ wọ́n mistakenly gbé sí orí alátẹ̀gbà ayé ṣùgbọ́n àwọn kan rí kan tó delete ẹ̀ ẹ ara nǹkan tí wọ́n dẹ̀ sọ ni pé ìkejì yìí tó bá kọ́ lọ wọ́n á jẹ́ kó lọ ìkejì àwa wá nígbà tó bá wá wá àwa introduce vaccination vaccination tó máa introduce yẹn á jẹ́ kí èèyàn kó di half èèyàn half machine. The second phase of COVID-19, which the president of Ghana have seen, it that was being later deleted on the internet, was going to make one woman to be half human and half machine. Half èèyàn, half machine. Half human and half machine. Ẹni tó bá fẹ́ mọ̀ ó lè ṣe ẹ̀kọ́ eh, ìjìnlẹ̀ tàbí ìwárí ìjìnlẹ̀ lé lórí. If you want to know eh. more about it, you can go through your research ohun tí mo kọ́kọ́ sọ ni mo fi gbè lẹ́yìn o. I use this to back my first statement. Bí àwọn bàbá wa ṣe borí òkùnkùn. The way our father conquered darkness. Tí òkùnkùn ò tí ì tán láyé. And still darkness has not vanished from this world. Títí di òní tí a wà yìí. Until day till present day we are. Òkùnkùn ń bá ìmọ́lẹ̀ figagbága. And darkness still compete with night ara ẹ̀ iṣẹ́ òkùnkùn tí ó wá láti covid nineteen. that is the work of dark darkness through covid nineteen. tó bá jẹ́ pé owó ń gbà yàn ni. hadn't money do save. five million ni uh, Ajímọ̀bí lọ́ọ́ fi ránṣẹ́ sí Madagascar kán lọ́ọ́ bá gba oògùn wá wọ́n gbàdé kò ṣiṣẹ́. Ajímọ̀bí sent five million to deliver him to Madagascar and they brought that vaccine and he couldn't save him. So on continual basis báwa onígbàgbọ́ bá ṣe gbọ́dọ̀ máa wá ọlọ́run wa ọlọ́run nìkan ṣoṣo ká máa wá ká máa súnmọ́ ká máa mọ̀ ọ́ bẹ́ẹ̀ náà ni àwọn kan ń wá èṣù tẹ́ bá ti rí ọmọ kan tó bá ti ṣe bí eléyìí kí ni mínísà yìí illuminati illuminati kì í ṣe illuminati o ìyẹn kọ́ o yorùbá kọ́ o. the sign is symbolized luminati sign tábà tún ṣe tẹ́ satan the signs of satan and uh, signs of satanism and illuminati wọ́n á gbé jáde fún yín. a fi àmì nípa sátánì àti àwọn illuminati. àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nílùú òkùnkùn a máa fara jáde a máa jáde a máa jáde títí ó fi máa dé lẹ́wù tí a ta ọ̀pọ̀ onígbàgbọ́ jẹ ẹni tí ò bá mọ ọlọ́run kan ṣoṣo ẹjọ́ kò ní pẹ́ tán fi máa tẹ̀ mọ́lẹ̀. this will be happening in the kingdom of darkness to the extent that a Christian will be sold that they won't know. So God is telling us that I am the only God through his word and through his deeds. ọlọ́run sọ fún wa pé òun nìkan ni ọlọ́run nípa ọ̀rọ̀ rẹ̀ àti nípa ìṣe rẹ̀. ẹ jẹ́ ká fi ẹsẹ̀ bíbélì ẹsẹ̀ ọ̀rọ̀ wa ká fi múlẹ̀ nínú bíbélì lẹ́yìn fàrà yẹn ṣùgbọ́n àwọn àwọn àkórí ọ̀rọ̀ bíi mẹ́fà sí mẹ́jọ ni a ó sáré gbéyẹ̀wò a dẹ̀ sọ ní ṣókí ṣókí ṣókí ṣókí délẹ́bù tó fi máa yé wa dáradára. Let us establish this in the scripture so that we will be able to solidify all our prefects. nínú àkọọ́lẹ̀ tó wà nínú ìwé tá a mú dání a rí i pé ìwé Deuteronomy orí kẹfà ẹsẹ̀ ìkẹrin àti ìrere ti Matthew orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ló wà níbẹ̀. In the pamphlet that we are holding, we can see that it's Deuteronomy chapter six verse four and Matthew nineteen verse twenty-six. ẹ jẹ́ ká sáré wo ẹsẹ̀ méjì yẹn ká tó tẹ̀síwájú. Let us examine this. Gbọ́ Israẹli gbọ́ Ísírẹ́lì. Olúwa Ọlọ́run wa. Olúwa Ọlọ́run wa. Ọlọ́run kan ni. Ọlọ́run kan ni. Olúwa Ọlọ́run wa. Ọlọ́run kan ni. Matthew chapter nineteen verse eh, twenty-six. Yes. Ó wí fún wọn pé èèyàn lé eléyìí ṣòro fún o ṣùgbọ́n fún olúwa ohun gbogbo ni ṣíṣe bí a bá wá ní ọlọ́run kan ṣoṣo if we have only one God we must believe without any iota of doubt that he can do everything. Uh, Matthew orí kejìléní ogún. St. Matthew chapter 22, verse 34 through 40. Matthew, yes? Ṣùgbọ́n. Yes. Nígbà táwọn àwọn Farisí gbọ́ pé. Yes. Ó pa àwọn Sadusí lé ẹnu mọ́. Mm-hmm. Wọ́n pe ara wọn jọ. Wọ́n pe ara wọn jọ. Nígbà náà ni ọ̀kan nínú wọn. Nígbà náà ni ọ̀kan nínú wọn. Tí ṣe tí ń ṣe amòfin. ń yes. ó sì bi léèrè ọ̀rọ̀ kan. ó bi léèrè ọ̀rọ̀ kan. wípé. wípé. olùkọ́ni. master. èwo ni àṣẹ ńlá nínú òfin. èwo ló dáa jù nínú gbogbo òfin. Jésù fún ọ pé. Jésù sọ fún pé. Kí wọ́n kí o fi gbogbo àyà rẹ. Ìwọ yìí kí o fi gbogbo àyà rẹ. Àti gbogbo ọkàn rẹ. Gbogbo ọkàn rẹ. Àti gbogbo inú rẹ. Gbogbo inú rẹ. Fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èyí ni òfin èkíní. Òfin èkíní nìyẹn. Àti òfin ńlá. Yes. Èkejì tó dàbí rẹ̀. Èkejì tó dàbí rẹ̀. Wọ́n fẹ́ ọmọ nìkejì rẹ. Fẹ́ ọmọ nìkejì rẹ. Bí ara rẹ. Bí ara rẹ àwọn ibi tí a ó fi ẹsẹ̀ wa tẹ̀ lórí àwọn ẹ̀kọ́ yìí òun ni arara mú nínú bíbélì ní kémé kébé kébé ẹ jẹ́ ká ka ẹyọ kan sí mark chapter twelve verse twenty-eight mark twelve twenty-eight. verse twenty-eight. yes ọ̀kan nínú àwọn. akọ̀wé tọ̀ wá. àwọn ọ̀mọ̀wé scribe yes. nígbà tí ó gbọ́. yes. bí wọ́n fi wọ́n fi ń bi ara wọn léèrè ọ̀rọ̀. wọ́n béèrè ara wọn léèrè ọ̀rọ̀. tí ó sì wòye pé. yes. ó dá wọn lóhùn rere. ẹ́n. ó dá wọn lóhùn rere. wọ́n rí i pé ó dá wọn lóhùn rere. ó bí pé. ẹ súnmọ́ kìí sísàlẹ̀ díẹ̀. ó dá wọn lóhùn rere yes. èwo ni èkíní nínú gbogbo òfin. èwo ni òfin nínú òfin. Jésù dá a lóhùn. Jésù dá a lóhùn. Wípé. Wípé. Èkì nínú gbogbo òfin ni gbọ́ Ísírẹ́lì. Gbọ́ Ísírẹ́lì. Olú Ọlọ́run wa. Olú Ọlọ́run wa. Olúwa kan ni. Olúwa Ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni. Ẹ jókòó mọ̀. Only God. Ọlọ́run nìkan. Ọlọ́run kan ṣoṣo. Only God ọlọ́run ẹyọ kan ṣoṣo. the only God. now nígbà tí wọ́n sọ fún ọlọ́run ẹyọ kan ṣoṣo la ní. when we are talking that we are we only have one God. a dẹ̀ fẹ́ kí a wá sọ̀rọ̀ lórí ọlọ́run ẹyọ kan ṣoṣo yìí. and we still want us to talk about just this God alone. èrèdí ìpàdé wa. what is the purpose of this our gathering. òun náà ni wípé is that. láti jẹ́ ká mọ ọlọ́run sí. for us to know God the more. láti gba ọlọ́run gbọ́ sí. for us to believe more in God. láti jadùn ọlọ́run sí. and for us to eat the benefit of God. láti mọ̀ wípé bí ènìyàn bá fẹ́ ṣàṣeyọrí láyé o nílò ọlọ́run kan ṣoṣo. for us to know that if whatever success you want to amount in life. ọlọ́run sì pọ̀ o. and we have plenty God. ọlọ́run pọ̀ o. we have many God. ṣùgbọ́n ọlọ́run kan ṣoṣo ló wà. Just we have only one God. Ṣáájú Ọlọ́run yìí Ọlọ́run ni. Before this God is God. Lẹ́yìn Ọlọ́run yìí Ọlọ́run náà ni. After this God is still God ọlọ́run yìí ni ìbẹ̀rẹ̀ ohun gbogbo. he is the beginning of all things. ó sì ní àkọ́dá ohun gbogbo. and he was the first creator. ọlọ́run sì ní òpin ohun gbogbo. and God is the end of everything. gbogbo ìrìn àjò ayé wa gẹ́gẹ́ bí ènìyàn. every journey of our life as humans. bó ṣe wákàtí kan wákàtí méjì tàbí mẹ́ta lọ́lọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti lò gẹ́gẹ́ bí ènìyàn. if it is one hour two hours three hours it's been given to us by God as ah, human. ẹni tó bá tiẹ̀ ti lo wákàtí mẹ́ta ti gbó whoever that uses three hours will be old. torí ẹ ọjọ́ kan dàbí ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún dàbí ọjọ́ kan níwájú olódùmarè. because a day is like a one thousand and a one thousand days is like a day in the sight of God. bí ọjọ́ kan bá wá jẹ́ ẹgbẹ̀rún ọdún bá a ẹgbẹ̀rún ọdún sí mẹ́wàá a ó rí ọgọ́rùn-ún. if a day is like a one thousand days if we are not divide it into hundred what are we going to have bí a bá pín ẹgbẹ̀rún sí ọ̀nà mẹ́wàá a ó rí ọgọ́rùn-ún. if you divide one thousand into hundred places into ten places we have hundred. bí a bá wá wò ó bá bá pín ọjọ́ kan sí mẹ́wàá a ó rí wákàtí méjì ó lé díẹ̀. if you now divide hundred into ten we now have two hours. so ẹni tó bá lo ọgọ́rùn-ún ọdún gbogbo kómìdè kómì ẹ̀ mo lọ amẹ́ríkà mo lọ london mo kàwé mo di professor professor làwọn tí ò fẹ́ sọ̀kalẹ̀ mọ́ òkè lọ́run la dúró sí kó wá pé hundred years gbogbo kómìdè kómì ẹ̀ wákàtí méjì ó lé níwájú ọlọ́run. for those people that spend hundred years wherever they do wherever they go. bí ènìyàn bá wá pé two hundred years tí mo mọ̀ pé bí ènìyàn bá máa pé two hundred years ẹ mọ̀ pé ọmọ á ti kọ́ if anybody among the two hundred that means àwọn ọmọ gan ti mọ múra àti páàkì lóde wọn bẹ́ẹ̀yàn bá wá pé two hundred gbogbo ìrìn àjò ẹ̀ kò pé wákàtí márùn-ún níwájú ọlọ́run. all his journey will never amount to five hours in the sight of God. kí wàá nìkan tá à ń gbé tá à ń gbilé lórí gan. what is that thing that we are now panting ẹni tó bá ti kẹ̀yìn sí ẹlẹ́dàá ẹ̀ ó kọ̀yìn sí ohun gbogbo láyé. whoever that turn back to his creator has turned back to everything in life bí a ó dẹ̀ ṣe rò wípé a fẹ́ mọ ọlọ́run sí ibi tí ìmọ̀ ènìyàn mọ ó kéré. And the more we want to know God more, we have little understanding as humans. Limitedness. Ìmọ̀ ènìyàn kéré. We have little limitedness. Ọgbọ́n ènìyàn kéré. We have little understanding. as Òye ènìyàn ó kéré. And we have little understanding. àwa ènìyàn ó ní ibi tá a máa dé dúró láyé. we human we have our full stop in life. we are finite beings. a ní ibi tí a máa dé láyé. But we have God that is infinite. A ní Ọlọ́run tí kò ní òpin. So if you are hundred years. Tí o bá jẹ́ ọmọ ọgọ́rùn-ún ọdún. And you now come forth and you are using two hours in presence of God. How many of God have you known? tó wá lo wákàtí méjì níwájú ọlọ́run ọlọ́run mélòó ló wá lè sọ wípé o ti mọ̀. how many of God have you experienced. mélòó ọlọ́run ló ti ṣàkàwé làbí olómọ. so number one thing that I want us to underline is that we all have limited knowledge to know only God. ohun tí mo fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ ni wípé a ní ibi tá a lè mọ mọ́ nípa ọlọ́run nìkan yìí. yeah we have limited knowledge. a ní ibi tí a lè mọ mọ́. You want to know only God. O fẹ́ mọ Ọlọ́run nìkan. You will know God by his word and by his experience and the things that he is doing through you, for you, in you. Wà á mọ Ọlọ́run nípa ohun tó ti ṣe fún ọ nípa ìṣe rẹ̀ àti ìwà rẹ̀ sí ọ nípa rẹ̀. Bó o bá fẹ́ mọ Ọlọ́run. And if you want to know God, wàá mọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ àti ìṣesí rẹ̀. you will know him about his word and the one he did and the one he has done to you. eléyìí tó ń ṣe nípa tirẹ̀. and he has, the one he has done to you. eléyìí tó ń ṣe fún ọ. and the one he is doing to you. ṣùgbọ́n ó níbi tó mọ. but he has a limit. béèyàn bá ti gbọ́n mọ̀ tó. no matter how knowledgeable or how intelligent you are. náà ni ohun tó máa ní nípa ọlọ́run ṣe máa mọ̀. That is where, that is the same way you are going to do whatever you know about God is going to be. So we are limited in understanding. Only ní ibi tá a lè mọ ọmọ nípa Ọlọ́run. Àwọn ọ̀jọ̀gbọ́n kan sọ pé àwọn mọ Ọlọ́run. And there are some scientists that say they know God. Ìkan nínú wọn ni mo nífẹ̀ẹ́ púpọ̀ sí n bá pe orúkọ yẹn mọ̀ wọlé wa kò sínú Yorùbá Skelemaika. Ó ní Ọlọ́run ni ẹni tí ó ní ohun gbogbo tí ò ṣe é ká ó yí yíyí pẹ̀lú òyìnbó òun mo sọ pé ẹ mọ̀ wá yorùbá ẹ̀. he tried to twist it with everything that God is, is the God one that has that has everything. is God that has absoluteness of every creative analysis. ọlọ́run tó ní ohun gbogbo tí ẹnu ò lè sọ tán. absoluteness. ohun gbogbo tí ẹnu ò lè sọ tán. ṣé mo ti ní kẹ́ ẹ mọ̀ wá ní yorùbá. àwọn kan tó takò. some people antagonize it. àwọn tó takò yẹn sọ pé kò sọ lọ́hùn. and the people that go say there is no God. àwọn kan sọ pé a fẹ́ gbèjà ọlọ́run ọlọ́run wà. and some people say we want to fight for God God is God is alive there is God. àtàwọn tó ń jà fún ọlọ́run àwọn tó ń gbèjà ọlọ́run àti àwọn tí wọ́n sọ pé ọlọ́run ò sí gbogbo wa kí ni mo ní àṣẹ o ìmọ̀ wa ó ní level. to those that are fighting for God to for those that say there is God and so everything. àwọn bíi ti ẹ̀rí ọlọ́run nípa ìṣẹ̀dá ènìyàn kó ní àbùdá tí ènìyàn ní. some even see God through the creation of God. some people see God through how he creates man pé ọlọ́run lórí ọlọ́run lójú ọlọ́run lẹ́sẹ̀ á ní ọlọ́run fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọlọ́run jẹjẹlẹ jẹjẹlẹ ọlọ́run gàgàrà gàgàrà ibi tó o bá mọ̀ ọmọ ló mọ gàgàrà dé. Some people see God through the creation He created. Due and those ones we call it anthropomorphism. ẹ má wulẹ̀ wá òyìnbó mọ̀ wá Yorùbá ẹ̀ anthropomorphism ni pé alápá ọlọ́run lápá bíbélì ti sọ pé apá rẹ̀ kò ṣe kí ni kò kúrú láti gbanilà ó lójú torí pé àwa ènìyàn tó dá alójú ọlọ́run ní etí eh, wọ́n ní àwa kan á pè ní elétí gbóhùn gbàròyé so àwọn kan rí ọlọ́run nípa àbùdá àti ìṣẹ̀dá ènìyàn àdìpé ọlọ́run ní ohun tí ènìyàn ní. That means God have what human has. Nítorí pé ìmọ̀ wa náà ò níbi tó mọ. Because our understanding has a limit. Àwa kan ti wá bẹ̀rẹ̀ sí wo ọlọ́run pé bí a bá mọ ọlọ́run yìí kí ni ohun àmúyẹ ọlọ́run wa yìí gan-an. and some say if we know this God what are the things you can use to appreciate this God. bí a bá mọ ọlọ́run yìí kí ni ohun àmúyẹ ti ọlọ́run wa yìí. if we know this God what are the things you can use to appreciate this our God. bí a bá mọ ọlọ́run kí ni ohun àmúyẹ what are the features and characteristics of God. tí a bá mọ ọlọ́run yìí kí làwọn ohun àmúyẹ rẹ̀. àwọn kan sọ pé God is kind. some said àwọn kan wí pé olúwa some people say God is good. àwọn kan sọ wípé ọlọ́run dára. some people believe that God is light. àwọn kan gbà wípé ọlọ́run jẹ́ ìmọ́lẹ̀. some people believe that God is good. àwọn kan gbàgbọ́ wípé ọlọ́run dára. there are so many things we give to God which has to do with the knowledge of God that we have singularly. àwọn ohun kan wà tí a fún ọlọ́run tó ní ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run ohun gbogbo tí a fún ọlọ́run yìí ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ tí ẹyọ ẹnì kọ̀ọ̀kan ní pẹ̀lú ọlọ́run. it has to do with every uh, it has to do with understanding that we have through Christ through àwọn ohun tí a fún ọlọ́run ọlọ́run gan-an nílò rẹ̀ nítorí pé ó fẹ́ kí àwa ènìyàn ká ní àbùdá bíi ti òun àti ìṣẹ̀dá. what we give to God God need it for him to understand our uh, understanding. bí ẹ bá wo ìwé tí ẹ mú dání ẹ rí i pé mi ò fi kúlẹ̀kúlẹ̀ fọ́lò torí mo mọ̀ pé àwọn ìyá kan wà níbi tí mo bá ń kọ ẹ̀kọ́ ìjìnlẹ̀ nínú kínní á pé èmi máa túmọ̀ ẹ̀ torí ẹni tó lọ sòyìnbó ń lé àná ẹ̀ òun ni ó máa túmọ̀ ẹ̀. if you are to look at this book i don't put the deeper things into it because if I, if you are to put it i will be the one to interpret so nínú gbogbo ẹ̀kọ́ àti ìmọ̀ pátápátá. in all teaching and in all kò sí ẹ̀kọ́ tó dán mọ́rán tán pátápátá nípa ọlọ́run kan ṣoṣo tí ó wà. There's nothing as perfect as the only God that There survives. is no perfect knowledge about the existence of only God. So everybody you say what you know when some people come they say no what you have said is not adequate let us add. Òun lẹ́lòmíì ibi tó mọ Ọlọ́run dé ní ọgọ́rùn-ún ibi ọlọ́gọ́rùn-ún tó mọ̀ dé yẹn ni ẹlòmíì ti bẹ̀rẹ̀ ó mọ̀ dé ẹgbẹ̀rún ibi tí ẹgbẹ̀rún ti mọ̀ bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀. Ìyìn tí Ọlọ́run bá ti jẹ́ ká mọ̀ nípa rẹ̀ ohun tó bá fi fún wa kárí ká mọ̀ òun là mọ̀. you can only interpret the only things you know about God and you can talk about your own understanding because where your own understanding. àwọn kan sì wá jáde wọn dé wọn ní kò sí ọlọ́run o. and some some people came out and said there is no God. wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ ọlọ́run kan ṣoṣo. there is nothing like only God wọn gbàgbọ́ rárá rárá. they don't believe at all. kí ni èrèdí tí wọn fi gbàgbọ́. what is the reason why they don't believe. ọlọ́run kan ṣo tí à ń sọ̀rọ̀ rẹ̀ ní ṣó dára. this this only God we are talking about is he good. ṣé ó dára. is this God good. ṣé ó pé. is he complete. perfect. is he perfect. bí ọlọ́run tí à ń sọ̀rọ̀ rẹ̀ tó bá dára tí ó pé kí ni ìbí wá nínú ayé. if this God is good and he perfect what is this bad thing doing in this world? Evil. What is the evil doing in this Why world? Why is evil in the world? Kí ni aburú ṣe nínú ayé yìí? If we are having a perfect God. Tí a bá ní Ọlọ́run tó pé. And we have a good God. A lè ní Ọlọ́run tó dára. Who has created a good world. Tó dá ayé tó dára. And everything the bible says it is good. Bíbélì sì sọ wípé ohun gbogbo tó dá dáradára ni. Why do we have evil? Is evil good? kí ló dé ta tún ṣe ní ibi ṣé ibi dáa ni. so some people can ah uh, the existence of evil in the good and the perfect world that good and perfect God has created there must be a problem it is either God is good and is not perfect or is perfect is not absolutely good yes. ó ó ó ṣàfihàn wípé bóyá pé Ọlọ́run dáa. tí ò pé tí ò pé tàbí ó pé tàbí ó pé tí ò dáa tó tí ò dáa tó òun náà la fi rí ibi nínú ayé tí ọlọ́run dáadáa ayé dáadáa tí ọlọ́run dáadáa ayé tó pé tí ọlọ́run pípé dá ṣùgbọ́n ọlọ́run pé ọlọ́run dára kí ni ibi ṣe nínú ayé tí ọlọ́run tó pé tó dára wà. That is why we can see that in the world that the perfect God creates there is still evil in the world. àwọn kan sọ pé torí èdè èyí a ò gba ọlọ́run gbọ́. So some people say just because of this we don't believe in God. tí ọlọ́run tó pé tó dára tó bá sì wà tó mọ̀ yín pé ibi wà tí ò dẹ̀ mú bi kúrò àwọn kan sì ń ṣe rere àwọn kan ń ṣe ibi àwọn kan dára àwọn kan burú kò dẹ̀ mú búburú kúrò ah, búburú dẹ̀ ó dẹ̀ ń jẹ́ kí ire àti àwọn ohun tí ó dára kó bàjẹ́ a pé ọlọ́run yìí ó kàyè sí ohun tó dá. If this perfect God is good, why is he create? Why does the good thing that he creates, the bad things is robbing them of? And that means he created a good thing and he turn his back to them. If we are saying tí a bá ń sọ. that we have a good God. a ní ayé tó tóbi. And we have a perfect God. A sì ní Ọlọ́run tó pé. And in this world that is good and perfect, which is created by good and perfect God, has evil. Nínú ayé tí a wà yìí tí Ọlọ́run tó pé tó dá, a sì tún ní ibi nínú rẹ̀. Then why? If God knows that there is evil in this world and he doesn't do anything about it, it is either is manifold or is not benevolent. Tó bá jẹ́ wípé Ọlọ́run tó dá èrí pé ibi wà nínú ayé yìí, á jẹ́ wípé Ọlọ́run ajẹ́ ọlọ́run pani. ẹgúnlẹ̀ láyọ̀ àwọn kan wá dìde wọ́n ní wọ́n fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ tí àwọn kan sọ wípé ibi wà láyé nítorí náà ọlọ́run ò pé tàbí kò dára oríṣiríṣi ẹ̀kọ́ ló wà mi ì lè sọ gbogbo ẹ̀ tán o ṣùgbọ́n ohun tí mo fẹ́ kẹ́ gbàgbọ́ ni pé a ní ọlọ́run pípé a ní ọlọ́run tí ó dára ó sì dá ayé ní dáadáa síbẹ̀síbẹ̀ ibi wá sí ayé dáadáa tí ọlọ́run dáadáa àti ọlọ́run pípé dá ibi tó wà láyé ohun tó fi wà láyé ó ní èrèdí. Eh, I want you to know that the, in this God, in this world God created a good health and a perfect God and a perfect world but there's a uh, there's evil in the world he created. Now àwọn èèyàn tí wọ́n wá jókòó tí wọ́n wá wò pé ah, ah gbogbo eléyìí tá à ń sọ yìí ibi rere dáadáa pípé kò sẹ́ni tó lè bá Ọlọ́run figagbága. tá bá tiẹ̀ wá wo bí ọlọ́run ṣe ṣẹ̀dá gbogbo ìlú tó tò wọ́n ní ẹsẹẹsẹ ó yẹ ká mọ̀ wípé ọlọ́run wà. have some people imagine and see that, that in everything that God has created if you have to see the settlement of this world we need to understand that this our God has created everything in a good way. ó yẹ ká mọ̀ wípé mímọ̀ ọlọ́run ó ṣáájú káká ní ìrírí ọlọ́run. knowing understanding and knowing God precedes experience of God. kí a mọ ọlọ́run ó ṣíwájú kí a mọ ìrírí rẹ̀. àwọn kan tún jáde wọ́n pè ní cosmological argument àwọn gbàgbọ́ báyìí pé ohun gbogbo tó wà láyé ó ní ibi tó ti ṣẹ̀ wá. of everything that is in this world has a origin. now wọ́n bẹ̀rẹ̀ sí béèrè pé tí origin kan bá wà oríṣi wa kí ni oríṣi eléyìí oríṣi eléyìí wa kí ni oríṣi eléyìí ni oríṣi kí ni oríṣi eléyìí ni oríṣi kí ni oríṣi eléyìí eléyìí ni oríṣi kí ni oríṣi eléyìí títí wọn á fi tọ̀tún adọ́dọ̀ bàbá Ọlágúnjú wọn wá bèrè pé kí ni origin bàbá Ọlágúnjú wọn ní unknown origin. So that is why they trace everything or everything that they see they believe there is origin to it till they trace it to the prophet and they say what is the real origin of prophet they say is unknowable. ìkẹta sọ̀rọ̀ nípa ìṣẹ̀dá ayé yìí kò lè rí bó ṣe rí ká má ní ẹni tí ọgbọ́n ẹ̀ ta yọrí kọjá láti ṣètò ẹ̀. some talk some talk about this word and say that there is no how they create this word without a understanding that is beyond our capacity. tayo an intelligent being that can never be questioned tí tó rí bí eléyìí tá a dẹ̀ sí láyé tẹ́lẹ̀ o kàn wáyé wàá dẹ̀ kú o tún sọ pé kò sọ lọ́hùn nǹkan kan wà ìṣẹ̀dá kan wà ọlọ́run kan wà tí ìmọ̀ rẹ̀ ga tí ò ṣe é rí. They believe there is a creation that has understanding that has intelligence beyond human capacity that make us to be alive. Hmm. àwọn yẹn náà máa sọ tiwọn wọn kúrò ńbẹ o. and those people say something about their own and leave. ṣùgbọ́n báwo làwa náà ṣe fẹ́ mọ ọlọ́run. but how do you want to know God. ọlọ́run nìkan ló lè fi ara rẹ̀ hàn wá. it's only God that can show himself to us. There is what we call internal evidence and external evidence. Ó ní ohun tí a máa ń pè ní eh, ìmọ̀ àyà. Ẹni tó bá fẹ́ mọ Ọlọ́run dáadáa. For for those who want to know God. Ó gbúdọ̀ ní ìrírí Ọlọ́run dáadáa. They must have experience of God. bí ènìyàn ò bá ní ìrírí ọlọ́run. if you don't have experience of God. kó ṣe kó mọ̀ wípé ó dá ọ lójú. for you to know an address of God. kó máa gbóhùn rẹ̀ kó mọ òun ẹni tó ń gbọ́. and for you to hear the words and be sure of what you are hearing. bíbélì wípé àwọn àgùntàn mi mọ̀ mí. and my sheep know me. èmi náà sì mọ àwọn àgùntàn mi. and I know them too. àwọn àgùntàn mi ń gbọ́ tèmi o. and my sheep hear the voice. wọn kì í gbóhùn àlejò. and they don't lis ten to strangers ẹni tá a sọ pé wọ́n gbọ́ wọ́n gbọ́ sẹ́wọ̀n pé tó létí ló ń gbọ́ràn ẹni tí ò tí ò ní experience kò lè gbọ́ nǹkan The people we are talking about that hear, the people that have ear as the one that can hear, and the people that hear as the one that have the experience. So ọ̀nà tí Ọlọ́run wá fi fi ara rẹ̀ hàn wá rèé ó pé sí méjì. This is the way God has shown himself to us is divided into two. Ìfihàn tí ó pọ̀ tí ó general. Revelation that is big that is general. Tí ó pọ̀. That is much. Ah, ah, pause. <laughs> then revelation tó jẹ́ pé ó special. revelation that is special. The general revelation has to do with the creative orders. Ìfihàn tó pọ̀ ìfihàn tó pọ̀ ní ṣe pẹ̀lú gbogbo ènìyàn. General revelation has to do with the creative orders. Ìfihàn tó pọ̀ ní ṣe pẹ̀lú gbogbo ìsọ̀rí ẹ̀dá ènìyàn gbogbo ohun tí ọlọ́run dá tó tò lẹ́sẹẹsẹ báyìí creative order òun ni general revelation. that is what God created generally. ẹ jọ̀ọ́ bó o bá débì tí o bá béèrè lọ́wọ́ ara pé ta ló gbé òkúta yìí síbí àpáta yìí ta ló gbé síbẹ̀. if you get to this place won't you ask yourself that who planted this rock ó yẹ kó béèrè lọ́wọ́ ara pé kí lòkúta ìwádé nù bí. you need to ask yourself that what, what, what is the purpose. ìgbà wo lòkúta ìdé bí gan. when. báwo ni àpáta iṣẹ́ fẹ̀ níbi tí ò fẹ́ sí gbòòrò. and what make this rock to be this spread why doesn't go to this side. inú ìwé orí kọjọ ló ń sọ pé ká tó bí àwọn òkè ta ló bí òkè ó ní èmi nìyí. before the mountain was a man, this is me. before the mountain was born. before the mountain was born. I am. yes. Ah, èmi ni wọ́n ní yẹ́sì kí a tó bí àwọn òkè èmi ni. before the mountain was born I am. Jésù ló ń sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ o. it was Jesus Christ that was speaking. kí a tó lóyún àwọn òkè èmi ni. before the mountain was being conceived. ó ní mo wà pẹ̀lú bàbá mi ká tó ṣẹ̀dá ayé ká tó ṣẹ̀dá ọ̀run. I was with my father before the creation of this world and the heaven. So if, if we want to know God, the only God is through general revelation. To general God, but through special, which is through Christ. If you want to know God, He has to do through the general creation He has created. And the special. And àwọn tá a We are going to know God in two ways. Listen ọ̀nà méjì ni a ó fi mọ ọlọ́run ọ̀nà láti wo ohun gbogbo tí ọlọ́run dákò wò pé ah, ah báwo ni kíní wọ̀nyí ṣe rí bí eléyìí ìgbà tá à ń bọ̀ mo ń wo àwọn ilé kan ó ti wó àwọn ilé kan ó ti dilapidate àwọn ilé yẹn ó dà pé wọn gbèrí láti bí ọdún mẹ́wàá mo wá ń sọ fún àwọn tajọ wà nù mọ́tò mo ní ká máa wò ó twenty years back àwọn kan ń gbénu ilé yìí o ṣùgbọ́n ẹni tó nílé ò ti kú àwọn ọmọ ẹ ti wà lamẹ́ríkà àwọn ọmọ ti wà ní London wọn ti ẹ̀ fẹ́ mọ̀ nípa ilé bàbá wọn mọ́ ẹlòmíín wà ọmọ ẹ̀ kò lè padà wá sí ìlú àpòmù òun fi ń gbó tó fi ń lọ bẹ́yìn ò bá dẹ̀ ti lólé ilé ò ní pẹ́ dahoro. There are two ways for us to understand this God through the general things God has created. On our way coming to the mountain, I saw a house that has been desolate. And I said 20 years back, this house was in order. But I realized that the, uh, the house I was being torn apart, the owner has died, and the children doesn't want to know nothing about their family. They don't, want to know anything about their father's house. No, it's not that they don't want to know anything about their father. They have been established in Abuja. Want to call it Abuja. Kí náà fẹ́ wá ṣe ń bí? Ẹni tó kọ́lé sí Amẹ́ríkà. Kí ló fẹ́ wá ṣe ń bí? Àti padà wá sílé ogun. So kì í ṣe pé wọ́n fẹ́ wá rí ilé establish here. wọn and ilé tó dẹ̀ wà ń bí báyìí kò sẹ́ni tó man. And nobody to dwell in the house. Hmm. apá àdì ó dẹ̀ jatari o ayérédè lògbàrí o kékeré máa sọ lọ ni kò ní ìtumọ̀ ní èdè òyìnbó. so also a a village also yeah. has its own town yeah, uh, has yeah. its own time and also a port, as cook a nice soup. ká tó sọ nǹkan kan di àpáàdì tá a fi ń kó iná ṣé mo kó ti wọ́n ti jata wọ́n ti ro nǹkan wọ́n ti fi ṣe nǹkan rí. it was ah. something that turned to packer That means he has used his own time. So, if you look at everything that God has created, you must know God through that. That the only God who can create and recreate, who can mold, is our God. And for us to know the only God, we know him through special revelation, which is Jesus Christ. Fún wa láti mọ Ọlọ́run nìkan, a nílò láti mọ̀ nípa ìfihàn rẹ̀ nípasẹ̀ Jésù Kristi. So for us to really understand God, there are some other things which I will let us know now. Fún wa láti mọ Ọlọ́run àwọn nǹkan wà tí mo fẹ́ kí a mọ̀ nísìnyí. He revealed himself by his names. Oh, sir? His names. Ó fi ara rẹ̀ hàn nípa orúkọ rẹ̀. Àwọn orúkọ rẹ̀. His names. Ó fi ara rẹ̀ hàn nípa àwọn orúkọ rẹ̀. Kí ni àwọn orúkọ rẹ̀ yìí? What are the name of God? El Elohim El Elohim tàbí El Elyon He is Yahweh kí ni Yahweh what is Yahweh <laughs> olórúkọ tí à ń kọ tí ò ní kò ní small letter is the name we write without small letters Yahweh. Yahweh. Yahweh. Olórúkọ. Orúkọ yẹn tí àwọn ọmọ Júù bá máa kọ́, wọ́n á kọ́ ní lẹ́tà mẹ́rin. Y-H-W-H. Yahweh. Wọ́n ní kọ́ tán. When the Jew wants to write it, they write it in four letters. And that is the reason tí nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Júù tó máa sọ pé ìwọ ní Ọlọ́run táwa ni wá ní ìwọ irú ẹ̀ Ọlọ́run táwa ní tó ní kí wọ́n fi ọ̀pá kan òkun pupa tó kùn pupa pín níyà Yahweh ló ń jẹ́. When you tell them that I have God that they have, they tell you that they are God, Yahweh, parted sea with the star. Yahweh, Yahweh, Yahweh. Nǹkan tó dá àwọn ọmọ Ísírẹ́lì wọ́n máa ń gbé bí ìgbà tí wọ́n ń gbé nǹkan tó lágbára ni. Israelite portray God as something that is held. Wọ́n ò sì lè ṣàmọ́ gbé nítorí tó lágbára ju nǹkan tó lágbára lọ. Because it's heavier than Yahweh. that is heavy. Yahweh. Tí wọ́n gbé àpótí ẹ̀rí kan odò Jọ́dánì tó reverse fúnra rẹ̀. Yahweh. Yahweh bíbélì wípé àwọn òkè kéékèèké rí wọ́n fò bí àgbò báwo làgbò ṣe ń fò. How does lamb jump? ọ̀rọ̀ yẹn ń wọ̀ yín nínú ẹ̀fẹ̀ túmọ̀ ẹ̀ fún mi mọ́. Yahweh Yahweh àwọn òkè kéékèèké wọ́n rí the little mountain wọ́n fò bí ọ̀rọ̀ like a little lamb. ẹni tó bá rí àgbò kékeré wọ́n máa ń ta wọ́nyí wọ́nyí wọ́nyí ni ara wọn ò yí balẹ̀ if you see the leaves long they will see them they will jump display. they are doing acrobatic display. bí ìgbà tí eégún ń pidán. as if masquerade is performing wonders. ilẹ̀ rí yahweh kí ló ṣe ó wárìrì. and the land see yahweh he trembled. yahweh. yahweh. yahweh your name is yahweh. yahweh. You are the miracle walking God. Your name is Yahweh. Yahweh, Yahweh. Yahweh. Your name is Yahweh. You are the miracle walking God. Your name is Yahweh. Mo dìde dúró mo fẹ́ kó kọrin yẹn lẹ́ẹ̀mẹ́ta kó máa retí miracle kan o. The third time. Yahweh, your name is Yahweh. Ah, You are the miracle working God. Your name is Yahweh. Come and sing, let me hear you. Yahweh, your name is Yahweh. Ah, you are the miracle working God. Your name is Yahweh. jókòó. be seated. a máa tún kó okùn ẹ̀ méjì. we are still going to sing it remain two more times. tí ohun gbogbo bá ru ẹ lójú. if you are disturbed with things if you are being confused with things around you. o nílò ọlọ́run kan ṣoṣo. you need just only one God. ó ti tó. is enough. òrìṣà ilé bàbá rẹ ò lè gbà ọ́. the idol of your father. fẹ́rẹ́ ò lè gbà ọ́. gbẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá ti mọ òyìnbó ẹ̀ ẹ̀ ṣáà pé ẹni gbẹ́rẹ́ cannot gbà ẹ̀ ó parí. mo ṣe àwọn ìwádìí kan nípa àwọn secret cult. I did a research about secret cult. mo rí pé ní yunifásitì nìkan ká máa ti bọ́ sí secondary school. let's talk about university we don't need to go to secondary school. we have more than two hundred and fifty secret societies. we have more than two hundred and fifty secret society. wọ́n mú ọmọ kan ní ọ̀sẹ̀ tó kọjá àwọn àmọ̀tẹ́kùn. a boy was being called last week. wọ́n wá bèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní irú ẹgbẹ́ wo ló wà ó lóun wà lẹ́gbẹ́ ẹyẹ. and they asked him what club you belong to. wọ́n ní ẹni tẹ́ pa yẹn oníbàwọ̀n lé olóhùn kọ́ ló pa ó ní ọ̀gá àwọn ló pa ó ní ọ̀gá yín dà ó ní wọ́n ti pa ọ̀gá àwọn. say the man that been killed. look at the way small children in our generation àwọn ọmọ church wà ń bẹ o àwọn ọmọ anglican wà ń bẹ o àwọn ọmọ csc wà ń bẹ o àwọn ọmọ martin of fire wà ń bẹ o ẹ lọ sí primary school ẹ lọ sí secondary school ẹ wo ìṣe tí àwọn èèyàn ṣe ń pààyàn bíi pé wọn ní ẹ̀rí ọkàn mọ́. ní ìgbà ayé tiwa ẹ jẹ́ òbí àwọn ọmọ kékeré àwọn ọmọ ọjọ́ bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn. kò sagbára kó dàbí ti Jésù ah, kò sagbára tó dàbí ti bàbá kó máa sí o kò sagbára. Jésù ah, agbára agbára agbára tó lágbára lọ. Yahweh Yahweh. Now if anybody is here. see Tí ẹnikẹ́ni bá wà níbí. And you have not imbibed the idea of the only God. Oh, the T. Tí o ì tí tí ò tí ní ìrírí nípa ọlọ́run nìkan. tó bá jẹ́ pé àìsàn ló gbé wá. if you come here with sickness. ọlọ́run kan ṣoṣo tó nílò òun ni jehovah rapha. the only God that you need is jehovah rapha. kí ni mí ni jehovah rapha. ọlọ́run kan ṣoṣo olùwòsàn. only God the healer bógun bá ń jà ọ́. if you are going through any tribulation. tó o bá fẹ́ ṣẹ́gun tán pẹ́ aláìláyé. and if you want to if you want to be delivered totally. o el shaddai. you need el shaddai. the only God that has unchallengeable power. ọlọ́run tó ní agbára tí a kò lè tí a kò lè tí a kò lè tí a kò lè kó lójú. ọlọ́run kan ṣoṣo tó ní agbára tí ò ṣeé pè níjà ta ló fẹ́ bá ọlọ́run figagbága. who is that person that wants to compete with God. So God is in a perfect work of revealing himself as only God through circumstances and the names. Ọlọ́run wà nínú àfihàn àti fi ara rẹ̀ hàn nínú agbára àwọn orúkọ rẹ̀. And so you know, I said, I am the pillar of your life. èmi ni òpó ayé yín gbogbo. ó sọ fún job ó ní wá bùrọ̀dá wáńbí wáńbí wáńbí. he said to job come. lóòótọ́ làwọn ọ̀rẹ́ rẹ bá sọ̀rọ̀ job thirty eight. truly your friend has talked to you. ó ní wàá gbọ́ o. but lis ten. mo béèrè lọ́wọ́ yín. I asked you. níbo ni baba ńlá yín wà nígbà tí mo dá ọ̀run tí mo fi omi ṣe òpó ẹ̀. where is your forefather when I mm. created the heaven and I make water to be the pillar. Hmm. ẹ wá sọ fún mi. come and talk to me come and tell me níbo ni ẹ wà ṣé ọgbọ́n yín tó gbé nígbà tí mo ṣẹ̀dá ayé tí mo fi te proof bíi tailor tí mo fi wọ̀n. where are you when I created the world and I used the proof to measure it. níbo ni ẹ wà. where are thou. níbo ni ẹ wà nígbà tí mo tẹ́ ilẹ̀ rẹpẹtẹ mo wá fi omi pamọ́ sínú ilẹ̀. where are you. where are you when I do the foundation of the earth and I put water under it ẹ fún pé aṣiwèrè ni ẹ fún. ẹni bá sọ pé ọlọ́run ò sí o. ẹ fún pé aṣiwèrè ni ẹ fún. we know him as Elohim. a mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Elohim. èmi ni alpha. I am the alpha. èmi ni omega. and the omega ṣáájú mi kò sí ẹlòmíràn. before me there is none. lẹ́yìn mi kò ní sí ẹlòmíràn. after me there will be none. only God. ọlọ́run nìkan. you see the solution to every problem of the world is only God. ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro láyé ọlọ́run nìkan ni the solution to every problem. ọ̀nà àbáyọ sí gbogbo ìtọ́jú kan láyé ọlọ́run ah. nìkan ni. if the heavens are getting ready for the saint kí ló máa mú adébẹ̀ only God. ọ̀run ti ń gbé ó ti ó ti ń palẹ̀ mọ́ láti gba àwọn àyànfẹ́ sókè kí ló máa mú wa ọlọ́run nìkan ni. Elohim. Elohim. the creator aṣẹ̀dá. the alpha. alpha. the omega. àti omega. the lord. ọlọ ọlọrun. our controller. ẹni tó ń darí gbogbo. our owner. ẹni tó ni wá. our father. bàbá wa. Our one and only God. Ọlọ́run wa nìkan ṣoṣo. He is the mighty one. Ó jẹ́ ẹni tó ní agbára. He is the mighty one. Ó jẹ́ ẹni agbára. Adonai, I worship you. Oh, hallelujah. You are so good. Oh, be the name. Lord, do me forevermore. Adonai. Adonai. We worship you. We worship you. What are our implications now? Kí ni àwọn implications now? Tá a bá ti mọ̀ wípé ayé ò rí bó ṣe yẹ kó rí mọ́. If you know the world is not like the way we supposed to be. Torí pé a sọ Ọlọ́run kan ṣoṣo nù. Just because we've lost the only God. Ìdílé ò rí bó ṣe yẹ kó rí mọ́. Family is not like the way it used to supposed to be. Torí pé a sọ Ọlọ́run ẹyọ kan ṣoṣo nù. Just because only God is missing. Iṣẹ́ wa ò lọ déédé mọ́. Our our work is not progressing. Torí wípé aṣọ Ọlọ́run kan ṣoṣo. Just because only God is missing. Inú ayé òkò mọ́. The world is not settled. Torí pé aṣọ Ọlọ́run kan ṣoṣo ni. Just because only God is missing. Omi wá bàkùrọ̀ jẹ́ iṣu ti dọ́bà lébè. The the world is in a is in a state of commotion a ní ọdọ ọdọhùn gbàgede ewúrẹ́ fi jẹ agbé àgbàdo òjò sájùbà ẹyẹ òjò gbó. This is not going the way it's supposed to go. Yorùbá lọ̀rọ̀. Now look at the rate of murder and killings in our generation. Ẹ ti á ipa bí àwọn ènìyàn ṣe ń para wọn ní ní àwọn ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ra ó ra ibì kan tí àwọn bóyá sẹ̀lẹ̀ ni àbí kérúbù wọn lo bẹ̀yẹn tẹ́lẹ̀ wọ́n wá fẹ́ túnṣe wọ́n wá gbé bọ́n ṣe máa kọ́ wá wọ́n wá ní wọ́n máa kọ́ demolish wọ́n máa fọ́ bẹ̀yẹn ìgbà tí wọ́n máa fọ́ orí pẹpẹ wọ́n bá egungun èèyàn ń bẹ̀. a friend of us purchased the place and they just bring the the, design for the altar and when when they demolish the altar they had to see the skeleton of human. ní ọ̀nà badagry àwọn kan fẹ́ kọ́ cathedral. along badagry some people wanted to build cathedral. wọ́n dẹ̀ wá ṣe wọ́n á fi òpó tó lágbára sí because ó máa lọ òkè kejì òkè kẹta. and they are putting a bigger pillars because it's going to go to the third floor. bí ènìyàn bá kúrò ní ọ̀dọ̀ bàbá mi bàbá ọlágúnjú tán bá gba iwájú ọ̀dọ̀ wa kọjá ní ìdímù wọ́n á yà sí ọ̀nà bàdágìrì ní ọ̀nà lásù wọ́n máa lọ àwọn kó àwọn ìlú pọ̀ ńbẹ̀ yẹn oríṣiríṣi ìlú ló wà ńbẹ̀. if you are going through Badagri, you pass through our father pass through their side. ìṣẹ́ni roundabout bẹ́ẹ̀ bá jí tá a bá parí ìṣọ́ òru tá à ń lọ àárí àwọn haúsá wọ́n á gbé ṣọ́ọ̀bẹ̀ wọn sókè báyìí wípé wọ́n fẹ́ wọ́n wábi tán ti máa lọ ṣiṣẹ́ bírísọ pé. when you wake up very early after the vigil you see a lot of man. àwọn haúsá bá dìrọ̀ mọ́ mọ́tò kan wọ́n dẹ̀ kó gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n jọ ń lọ wọ́n rìn rìn rìn rìn rìn wọ́n lọ lọ lọ lọ ìgbà tó máa débẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí cast wọ́n ṣe kankéré wọ́n rí nǹkan àgbẹ̀mọ̀ pé granite á ti lọ yíyanrìn á ti lọ rẹpẹtẹ bóyá yanrìn bóyá bíi tírélà bíi mẹ́ta téèyàn bá fẹ́ ṣiṣẹ́ massive work kò òun á pèsè nǹkan tó ju chair lọ kó wọ́n dà pé ṣe á dẹ́ dodo wọ́n kàn wá rí i pé èèyàn tó wà láàyè wọ́n dè wọ́n báyìí wọ́n rì wọ́n sínú òpó kọ̀ọ̀kan. And it's a church. When they are constructing the church, they have a big project and they realize that in one pillar, a human being was being tied to put in one one pillar round. Àwọn DSS wọ́n arrest ẹnìkan ní two years ago. And DSSS arrested a man two years ago. Wọ́n rí i pé ó fẹ́ kọ́ church. they realized he wanted to build a church. ó dẹ̀ wá wò ó round báyìí. and he look at it round. ó wá sin àwọn èèyàn sí gbogbo foundation orí kan ẹsẹ̀ so wọ́n sọ àwọn kan orí wọn kan wọn báyìí ó kọ́ra báyìí round round round. it was like a chain the head the head to the leg the leg to the head round the church. Hmm. agbára rẹ̀ ga ju tọ̀tà lọ. Oh ìmọ̀ rẹ̀ ga jù èṣù lọ. abíọ̀gá ni agbára rẹ̀ ga jù tọ̀tà lọ. ọ̀gá ọ̀gá ìmọ̀ rẹ̀ ga jù èṣù lọ. nítorí èké ni ọlọ́run kò ṣe é tì ní ó Owó ayé di ọlọ́nà iṣẹ́ rẹ̀. Àjọ ayé kò di ọlọ́nà iṣẹ́ rẹ̀. Agbára rẹ̀ ga ju ọ̀tá lọ. He made himself known in Syria historical events. ó fi ara rẹ̀ hàn nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ nígbà wáṣẹ̀. ìtàn àti ìṣẹ̀lẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ only God. ọlọ́run nìkan. ṣé mo pé nǹkan tá a lè fi ṣèwé gan ni only God wí. do you know this is what you can use to publish a book. kàn gba gbogbo àwọn gbogbo àwọn àkọọ́lẹ̀ àwọn tó bá wá sọ̀rọ̀ kàn pápọ̀ kàn sọ̀dìwé kàn gbé bàbá síwájú ẹ̀ kí jésù alágbè bàbá báyìí kó wá náwó sí only God. They collect the reading of everybody and they join everything together. They put Papa's picture Holy God. Jesus Christ in front. What Holy we need God. in Nigeria. Kí la nílò What we need in America. Kí la nílò What we need in Yoruba land. Kí la nílò What we need in Igbo land. Kí la nílò What we need in politics. Kí la nílò What we need in education. Kí la nílò What we need in finance. Kí la nílò What we need in the church. Holy God. Ọlọ́run nìkan. Only God. Ọlọ́run nìkan. Now for you, I was saying of implication. What are we going to do now if we have had some things about the struggling of the world, the revelation of God to humanity. We have had that some people wanted to explain God, they don't understand God, they call themselves atheists, and some people are getting ready to defend God. Now, at Lake. what are the things we need to do now. a lè sọ̀rọ̀ the anthological ah, the sọ̀rọ̀ cosmological we cannot talk about all those we cannot talk about the white man that does not go to mountain. Kilo what do we need to do. number one. alákọ̀ọ́kọ́ mọ̀ nípa àyípadà ọlọ́run. know about the unrepentance of God. àìlè yí ògo yẹ ọ́ nítorí àìlè yí rẹ ògo yẹ ọ́ àìlè yí padà àìlè yí ògo yẹ ọ́

ẹni tó wọ́n mọ tó bá wà níbí kí ló nílò. for those who that are looking for the fruit of the womb what did they need. ẹni tó fẹ́ travel out kí ló nílò. those who want to travel out of the country what did they need. so you must know quite well that God Almighty is unsearchable and he can reveal himself to you. number two. a mọ̀ wípé ọlọ́run ò ṣe é ṣàwádìí rẹ̀. you must know the personality of God. ẹlẹ́ẹ̀kejì. personality of God. personality? Personality of God. Isaiah forty-four verse number six. Isaiah forty-four verse six. Yes. ọba israẹli àti olùràpadà rẹ olùràpadà rẹ olúwa àwọn ọmọ ogun olúwa àwọn ọmọ ogun èmi ní ẹni ìkíní èmi ní ẹni ìkíní àti ẹni ìkẹyìn èmi ní ẹni ìgbẹ̀yìn àti lẹ́yìn mi lẹ́yìn mi kò sí ọlọ́run kò sí ọlọ́run mìíràn. you see sẹ́rí tí o bá lálàkàlà kan kò kàn jí kó ní lord the holy god. when you are having a nice. in the name of jesus. just say god the only god. má kàn ni. And in Jesus name everything will torí Jordan ṣe kéde ó reverse ó padà sẹ́yìn sá. So you must know the personality of God. Number three. For you to know the only God and enjoy the only God. Be familiar with his word. Be familiar with the word. Hmm be familiar with the word. a gbúdọ̀ súnmọ́ ọ̀rọ̀ number four. ẹlẹ́ẹ̀kẹrin. you must know his self-acclaimed name. o gbúdọ̀ mọ àwọn orúkọ tí. his self-acclaimed name means ọgbẹ́ names. o gbúdọ̀ mọ orúkọ àpèjá rẹ̀. orúkọ tí ọlọ́run gan sọ ara rẹ̀. a gbúdọ̀ mọ orúkọ àpèmọ́ ni ọlọ́run. kí ló sọ ara rẹ̀ èmi ni ẹni tí èmi ń ṣe èmi ni ẹni tí èmi ń ṣe lánàá èmi lẹni tí èmi ń ṣe lónìí èmi lẹni tí èmi ń ṣe ní ọ̀la. I am that I am tomorrow. So if somebody says ah àná ni wọ́n fẹ́ bá ẹja ah ah èmi ní wà lánàá ẹnìkan á ní lónìí òun ò ní yóò ṣe rere. Uh, èmi ní wà ní òní. I am that I am is ah, here oh, today. Look, I will deal with you tomorrow. Eh, màá nà màá bá ìjà lọ́la. Èmi ní wà ní wo ní ọ̀la. I am that I am is available tomorrow. I am who I am. Exodus chapter three verse number fourteen. I am who I am. He has no definition. Oh, ní ìsọ̀rí ó sọ fún Mósè pé èmi ni good èmi ni ẹni tó ti wà. ó sì wí pé báyìí ni kí o wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé. yes èmi ni ó rán mi sí yín. èmi ni ó rán mi. I am the one that sent you. lọ mọ agbára tí ń bẹ nínú èmi ni o. go and know the power in who. kò sí ìṣẹ̀dá èèyàn kankan tó lè sọ pé èmi ni. No creation can say I am that I am. Ṣùgbọ́n ẹni tó lè sọ But the one that can say it. Ó wí pé. He says. I was. Mo mo wà. I am. Èmi ni. I will be. Mo máa wà. I am still myself. Mo sì tún jẹ́ ara mi. Ìkarùn-ún. The fifth one. Is unlimitedness. I I àìdópin wọn rẹ̀. Kò lópin. Kò lópin. Àìlópin rẹ̀. Kò lópin. Unlimitedness. Àìlópin rẹ̀. Unlimitedness. Àìní òpin rẹ̀. Job five nine job orí ìkarùn ẹsẹ̀ kẹsàn-án. Ah, a ní fẹ́ parí nsìn job five nine. job five nine or eleven seven. lẹ́yìn tí a bá ti rí bẹ́ẹ̀ ní kàkà. ẹni tí ó ń ṣe ohun tó tóbi. tí a kò lè ṣe àwárí rẹ̀. ẹ́ ni ohun ìyanu kí ni mí ní láì níye uncountable uncountable wonders wọ́n ní èèyàn sùn ó rẹ̀ jí báyìí wonder àsùnjí ó tọ́pẹ́. sleep to wake up amount to giving praise to God. no it's tọ́pẹ́ àtúnjí ó ṣe kí ni ó tọ́pẹ́. when you sleep and wake up is equal to thanksgiving gbogbo àwọn ẹsẹ̀ bíbélì tó wúlò fún àwọn ẹyẹ kọ̀ọ̀kan ẹni a ó rí tí a bá mú ìwé yẹn dání. if he have this book he is self-existence so deep so wide so long so extensive that nobody can search his end. ìwàláàyè rẹ̀ ó jìn ó fẹ̀ ó sì gùn. Job thirty-seven verses fourteen through eighteen or thirty eight one to twelve Ah, lè ka gbogbo ẹ̀ yes láti inú kíni eh? ẹ̀hẹ́n ìjì àjàyíká kíni mi ni ìjì àjàyíká wide wind tó ẹ rí ibi tí bàbá yẹn tún lọ gbà yọ o ó gbà nú iná yọ ó gbà nú omi yọ ó tún lọ gbà inú ìjì kì í ṣe ìjì ìjì àjàyí ká yes. ó sì wí pé. ó wí pé. ta ni èyí. ta ni èyí. tí ń fi ọ̀rọ̀ àìní ìmọ̀ tú ìmọ̀ ní òkùnkùn. tí ó ṣe kíni. ta ni èyí. Mm-hmm. tí ń fi ọ̀rọ̀ àìní ìmọ̀ tú ìmọ̀ ní òkùnkùn. ìmọ̀ yìí tẹ́ ṣe ń ka yìí. ta ni èyí. ta ni èyí. tí ó fi ọ̀rọ̀. ọ̀rọ̀. àìní ìmọ̀ ọ̀rọ̀ àìní ìmọ̀. sú ìmọ̀. ó fi ọ̀rọ̀ àì eh, ọ̀rọ̀ tí ò ní ìmọ̀ ó fi tú ìmọ̀ kò nímọ̀ rárá o ṣùgbọ́n wá fi tú ìmọ̀ ọ̀rọ̀ tí ò dáa ó fi tú ohun tó dára ọ̀rọ̀ tí ò I don't know how to explain it. Hey. Yes. Ní òkùnkùn. Yes, mo fẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀ yẹn. Yes. Ní òkùnkùn. Yes, ẹ fún wọn microphone. Yes. Who is this? Who is he? That darkeneth counsel by words. Eh, pé dáadáa o. Who is this? Yes. That darkeneth counsel by words without knowledge. He darkeneth. does what? Who is this? That darkeneth counsel by words Sherry, without knowledge. Àwa kan la òyìnbó máa ń kọ́ wa lẹ́nu. That ṣe wọn pé níbẹ̀ yẹn a lè ní translation bíi mẹ́ta ta ni èyí. who is this. Mama ti jókòó. ta ni èyí. tí ń fi ọ̀rọ̀ àìní ìmọ̀. ọ̀rọ̀ àìní ìmọ̀. tú ìmọ̀. ó fi tú ìmọ̀. ní òkùnkùn. nínú ah, ah. ṣe rí àwọn ayé wọn sọ pé táwọn bá mú ẹran dúdú wọn sọ òwú dúdú mọ ẹran dúdú nínú òkùnkùn wọn ni kò lọ mọ wá ẹ eh, eh, gbọ́ dáadáa kẹ́ òyìnbó ẹ̀. wọ́n fi òwú dúdú wọ́n fi so ẹran dúdú nínú òkùnkùn wọ́n á ní kẹ́ lọ mọ wọ́ òwú dúdú lára ẹran dúdú ẹni tí ó fi àì ẹni tí ó fi ọ̀rọ̀ àìní ìmọ̀ sú ìmọ̀ ní òkùnkùn ẹni tí ó fi ìmọ̀ ẹni tí ó fi àìní ìmọ̀ sú òkùnkùn ní òkùnkùn. ok alájà ni. Ah! Innalillahi wa innalillahi raji'una. Ah, assalamu alaikum. Ah. You know, Korean chapter 3, verse 20, verse 45 and verse 55 to 57. lọ mọ̀mọ́ mọ̀mọ́ kò ti yé mọ̀mọ́ bẹ́ẹ̀ yẹn torí ẹ bá wo Quran Jésù wà bẹ́ẹ̀ ó ní a ó sì bí Mèsáyà tí ń ṣe ọ̀rọ̀ kún fàyà kún tí a tọ́ sínú Màríà ẹni tó mú àìrí jáde nínú rírí tó mú rírí jáde nínú àìrí. ẹ fi ó fi àìní ìmọ̀ ó fi tú ìmọ̀ yes. ìyẹ̀pẹ̀ rẹ̀ ní àmùrè. ẹ ṣe ẹ lọ jókòó mọ́ mi thirty eight thirty eight yes verse one verse two verse three yes yes yes yes mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ kò dá mi lóhùn ẹ súnmọ́ kínní yẹn dáadáa níbo ni níbo ni ìwọ wà. nígbà tí mo fi ìpìlẹ̀ ayé sọlẹ̀. mo fi ìpìlẹ̀ ayé sọlẹ̀. wí bí ìwọ bá mòye. bó o bá mọ̀ ta ni ó fi ìwọ̀n lélẹ̀. ta ló fi ìmọ̀ ẹ̀ lélẹ̀. bí ìwọ bá mọ̀ ọ́. bó o bá mọ̀ tàbí ta ni ó ta okùn wíwọ̀n. ta ló ta okùn wíwọ̀n. sórí rẹ̀ sí orí ilẹ̀. lórí ibo ni a gbé kẹ ìpìlẹ̀ rẹ̀ mọ́. níbo la fi ìpìlẹ̀ ohun tí a tán sí ilẹ̀ níbo la fi ìpìlẹ̀ rẹ̀ sọ mọ́. tàbí òkúta igun rẹ̀ lé ilẹ̀. yes. nígbà tí àwọn ìràwọ̀ òwúrọ̀ ojúmọ́ kọ́ nípọ̀. ẹ lọ jókòó ẹ kà á tẹ bá kúrò ń bí yìí. àwọn ìbéèrè tó ń béèrè nìyẹn o. these are the questions he's asking. Hmm. mọ̀ nípa ọlọ́run olódùmarè. know about God the creator ọlọ́run olódùmarè God the creator ọlọ́run olódùmarè his lordship ọlọ́run olódùmarè his lordship mọ̀ nípa omnipresent which is all present for every moment in everywhere. You must know that God is omnipresent and omnipotent. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. All right. He reigns through the world, and nobody can stop his rulership. Attitude alone ni holiness. Ìwà alone ni righteousness òdodo. Ìwà alone ni kindness. Ìwà alone ni goodness. Ìwà alone ni mercy. Àánú ìwà Ọlọ́run ni ọ̀rọ̀ ńlá tí ó tinú ọ̀rọ̀ rẹ̀ jáde ṣé gbogbo ara tí mo dé yẹn yes ẹni tó bá wá fẹ́ jadùn ọlọ́run gbogbo àwọn àbùdá ọlọ́run yìí ó yẹ ká rí nínú ayé rẹ. for everybody that want to enjoy the goodness of God we have to see all these you signs in you. you must live a holy life. You must live a righteous life. You must live a kindness life. You must live a goodness life. You must show mercy to another person. You must live by His word. Seek His revelation. You must know the only God. Understand, understand the incarnate of God through Jesus Christ. Back gbọ́dọ̀ mọ believe in one God. one love one word. Acknowledge God in all your ways. Then acclaim your benefits from him. God is interested in becoming a companion of every one of us that we are here and for that fún ìdí èyí you must experience it. o gbúdọ̀ ní ìrírí rẹ̀. for us to have rest. fún wa láti. káàtì ní ìsinmi. láti ní ìfọwọ́sọ rest. Mósè ní olúwa wà á bá wa lọ ọlọ́run nínú màá rán àwọn áńgẹ́lì láti máa tẹ̀ ọ́ nínú bó bá bá wa lọ kúkú fi wálẹ̀ ó ní nígbà yẹn nígbà tó bá yín lọ èyí ó dé ibi ìsinmi ìrà yìí ló wà láyé ẹni bá fẹ́ débi ìsinmi ó gbúdọ̀ ṣe kí ni o ó gbúdọ̀ mọ ọlọ́run dáradára dáradára. was no God. Then I think finally there, identify the works and benefits, the name of God, and the key that key you into the name of God. tó o bá máa mọ tó the fẹ́ jẹ́ you must be born again kò sí nǹkan around. you want to know God fully you must be born again. you have to know God very well. you must give your life to Christ. you must give your time to Christ. you must give your house to Christ. you must know him in all your ways. finally. know yourself. know your God. know your only God. is your creator. is your maker òun ẹni tó is your molder. ẹni tó mọ. is the answer to prayers. òun ni ìdáhùn is the grace that you want. òun ni is the mercy that you want. òun ni is your healer. if you want a perfect peace have a God of peace. tó o bá fẹ́ ní ọlọ́run láti ní ọlọ́run tó ní àlàáfíà. honesty can give you everything that nobody can give to you. lótìtọ́ lè fún ọ ní ohun gbogbo tí ẹnikẹ́ni ò lè fún ọ. your only duty is to know and acknowledge him. ohun tó kọ̀ kù fún ọ ni pé kó o mọ̀ kó o sì ṣàfihàn rẹ̀. one day is coming. ọjọ́ kan ń bọ̀. because if you don't accept the only God today. tí o bá gba ọlọ́run yìí nìkan lónìí. it will not be too good. kò ní dáa rárá. ẹ jẹ́ kí n parí ẹ̀ báyìí. let us end it this way. Hosea orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹta. Hosea chapter three. mo ń bọ̀ mọ́mì mo láàkì bẹ́ẹ̀ ṣe ń ṣí bíbélì yẹn bàbá ti pọ iná sí yín nínú lọ́hùn o eight verse three yes. Israẹli ti gbé ohun rere sọnù. Israẹli ti gbé ohun rere Ọlọ́run kan ṣoṣo wọ́n ti gbé sọnù. Ọ̀tá yóò lépa rẹ̀. Ọ̀tá yóò lépa rẹ̀. Jìde dúró. Stand to your feet. Olúwa má jẹ́ ń sọ ìwọ Ọlọ́run nìkan nu. God don't let me throw away you only God. Israeli. Israel. Ó sọ ohun rere nù. Lost a very good thing ọ̀tá sì bẹ̀rẹ̀ sí lépa rẹ̀. and the enemy pursue. olúwa má jẹ́ n sọ ọ́ nù. God don't let me throw you away. kọ́ta má bàa borí mi. for my enemy not to overcome me. má jẹ́ n pàdánù rẹ̀. don't let me miss you. bí mo bá pàdánù owó. if I miss money. tí mo bá ní ọlọ́run. if I have God. owó á padà wá. money will come back. bí mo bá pàdánù ilé. if I miss house. tí mo bá ní ọlọ́run. if I have God. ilé á padà wá. house will come back. tí mo bá pàdánù ohun ìní. if I lose my inheritance. bí mo bá ní ọlọ́run. if I have God. ohun ìní á padà wá. my property will come back. Israel Israeli. Israel. Wọ́n ti sọ ohun rere nù. Ọ̀tá sì bẹ̀rẹ̀ sí lépa wọn. Olúwa jẹ́ kí n mọ̀ ọ́ sí i. Kọ́ńtà mọ́ bá lépa mi. Ó yẹ pariwo kó sọ́dàdúrà. Olùkọ́ ọlọ́run àánú o.